àkọsílẹ̀ olóògbé engineer Gbénró Àdìó tí a kọ sílẹ̀ ní ọjọ́ kejì oṣù kínní ọdún yìí that is um, second of January this year tí ó lọ báyìí wípé ká fún àjìyà mopélọ́lá ajénifújà tí gbogbo wa mọ̀ sí ìyá ọ̀fà ní ilé àwọn tí ó wà ní owódé nílùú ògbómọ̀ṣọ́ àti ilé àwọn tó wà ní àtọ̀ọ̀ba nílùú ọ̀fà wọ́n ní ká fún ọ̀gbẹ́ni Délé Àdìó èyí tó jẹ́ àbúrò àwọn ní beer parlour àwọn tó wà ní challenge nílùú Ìbàdàn ìyẹn ní Ọ̀yọ́ state wọ́n ní pé ká fún Gbọ́láhàn Àdìó tí ó jẹ́ ọmọ àwọn kan ṣoṣo ní ilé tó wà ní plot forty four Pipeline Road nílùú Ìlọrin ìyẹn ilé tá a wà wọ́n ní ká fún ọ̀gbẹ́ni gbọ́láhàn àdìo ní student hostel nílùú Sabongeri bíìdá nílùú Niger State wọ́n ní kí gbọ́láhàn àdìo kó jẹ́ chairman Real G-Nut Nigeria Limited iléeṣẹ́ òróró tó wà nílùú Ìlọrin lẹ́yìn ọdún márùn-ún tí ó bá ti gbé ìyàwó sílé wọ́n wá fi ìkìlọ̀ kékeré kan sí ẹ̀yìn ẹ̀ wọ́n ní kí gbọ́lá àdìo kó má ṣe lé ọ̀gbẹ́ni bàlá sẹ́ríkì ìyẹn òṣìṣẹ́ àwọn tó wà ní inú ilé wọ́n ní kó má ṣe lé títí di ìgbà tó bá wo ọ̀gbẹ́ni bàlá sẹ́ríkì láti fi ṣẹlẹ̀ and that is the will of late engineer Benru Adio. Once again, my name is Barrister Abubakar ẹni ọlọ́run thank you very much. ó ṣe máa ń sá sórí gbogbo ìtọ́kọ̀ ó dà bẹ́ẹ̀. ẹ ní wọ́n pin dà ẹnu yín tó dàbí ọ̀nà ọ̀fà yẹn ẹ ní wọ́n pin dà. barista àbí wàṣíù àdé àbí kí náà porúkọ tiẹ̀. barista Abubakar sá. ẹ kọ̀lẹ́tì ni ó tí ì ríṣẹ́ ṣe o. hòtẹ́ẹ̀lì méjì tó wà ní Ìlọrin kan ìyẹn ilé ìtura ṣe rí àwọn properties tí ẹ mẹ́nubà ń sìn nígbà tí iléeṣẹ́ òróró jóná nínú àwọn properties wọ̀nyí òun ni wọ́n fi gẹ́ẹ̀tì owó tó fi restore ilé òróró yìí. níbo ló kọ́ sí. mo bá yín wí. mo wá fẹ́ bi ẹ́ léèrè eléyìí o ilé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí ẹ̀gbọ́n mi ní tó wà ní àjálẹ́kọ̀ọ́ bó ló kọ́ sí ẹ wá ṣe tán ilé ẹ̀pín ogún ẹ ẹ tí ìpín ẹ̀yin gbọ́láwọ̀n èmi àti àjà <laughs> o ti gbẹ̀yìn arúgbó ẹ̀ náà ọmọ rere agbẹ̀yìn wọ náà bàbá bala ẹ̀yin ti sin bàbá ẹ̀ tún sin ọmọ tó bẹ́lẹ̀ dàní bá tún wá kọ́ fún yín o ẹ̀ sin ọmọ ọmọ. ẹ̀yin ẹ fi kádàrá alẹ fọ́lọ́run ẹ má bọ Ọlọ́run du kádàrá ṣẹgbọ ẹ̀yin kọ́ lẹ ń pín ẹ̀yin sì ṣe pm Ọlọ́run. Hmm. èmi lọ ẹ̀yin ẹ jọ mi mọ̀ bí a mọ̀ rí small change lọ́dọ̀ yín kẹ́kọ̀ọ́ fi mú báìkì bẹ́ẹ̀ yẹn délé. wọ́n gbà lọ́wọ́ mi. irú yín là ń sọ abuké irú yín ẹ ní ọlọ́run ò fojú tó dáa wò yín ṣé ẹ̀yìn tẹ́yìn gan kọ sí ọlọ́run tó dáa. ẹ bọ́lá hàn afọ àṣẹ mo lè rí small change lọ́wọ́ ọ̀wọ́ ń tiẹ̀ ìwọ náà tán ni bàbá bala mo kàn ní ìdíkẹ́ kọ̀ fi mú machine délé ni. àwọn ti pínlẹ̀ ọtí fún yín ẹ lọ bẹ̀ wọ́n ẹ bàṣẹ́ ń jì mẹ́ wọ́n ń tọ́tí wọn pa wúlẹ̀ fún yín. ẹ̀bẹ̀ yìí náà ń bọ̀ ń bẹ̀ wá mọtí lọ́yà nínú gbogbo wíìlì tí wọ́n tún kọ wọn fún ẹ̀ commission bá a mú small change náà kí fi kí fi mú machine kò tún sí o ò lè jèrè iṣẹ́ tó ń ṣe yìí o ò lè jèrè iṣẹ́ tó ń ṣe yìí. ṣé kí n máa fẹsẹ̀ àyè lọ exercise lẹ́sìn ẹ̀ ń bọ̀ ń ń bọ̀ ń bọ̀ ń ah it's so terrible. lọ́ọ̀yà má bínú ìṣòro kan oṣù tá a rí nínú ẹbí wa náà nù. Eh, màmá ọ̀fà ẹ̀yin la rí kí ṣe nínú ẹbí àdánwò kọ̀ọ̀kan báyìí oní sálámà mọ̀ sí bí ọ̀bá sínú ẹ̀mí ẹbí tó kù náà ò ní gùn bọ̀rọ̀ ntọ́lọ́ ní kẹ́ ẹ máa nọ́ọ̀sì ọlọ́run ti di ẹ̀rí nọ́ọ̀sì. bọ́lá ọ̀rọ̀ gbogbo tí wọ́n sọ yìí ìwọ náà ti gbọ́ yìí o ní tó kù fún ọ nísìnyí pé kó o fẹ́yàwó tó o bá ti fẹ́yàwó kò sí wàhálà mọ́ wọ́n wàá gbàgbé tí bàbá rẹ̀ sọ kalẹ̀ o wípé bàlá kò gbọdọ̀ kúrò lákàtà wa tí bàlá bá ń bẹ ní ọlọ́ọ̀ṣẹ́ ọkùnrin ni òun ò tún lè máa mójútó ọ sọ ọmọ pẹ́ẹ́kọ̀ọ́ lèmi ọmọ wá síbí o ti gbọ́ dákun ọkọ mi ṣé bọ́n ṣe ni kò ṣe o lọ́ọ̀yà ẹ̀ ṣe o. kò sí wàhálà wa. ẹ lọ́ọ̀yà ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe ọmọ ju yín ṣe àárẹ̀ ẹ̀ẹ́rẹ̀ ní báyìí kàtíyín náà ṣẹ́gbọ́n ọlọ́run ní ṣe nǹkan tí yín náà ló fò ẹ pẹ̀lẹ́. máa fi jẹ́ the fork the knife tí máa fi jẹ́. cutleries ẹ̀wọ̀n gbogbo láhàn <laughs> áfíríkà lọ wà ẹ́ ojú kúrò nílùú èbó omi ìsìn wọ́ọ̀rì sanwó kó o fi jẹun ni àtẹ̀lẹ́wọ́ ẹni ìtàn ní jẹ nítorí mú china tẹ kú ònú rẹ ẹn tí ń kó tí wọn fi wálẹ̀ tí wọn kó gi lọ igi tí wọn fi ń jẹun kò yẹ kí wọn náà ti ju àti fọwọ́ jẹ nílẹ̀ bàbá rẹ <laughs> fọwọ́ jẹ fọwọ́. o ti sọ kí. ẹ ẹ wẹsẹ wọn kò tó kálẹ. What, what, hold on, what's, what's, what's this one? This, this leather thing. This... No money. Mama, don't carry. Don't talk for me. No money. So money, money, Jerry. DJ Paul. Okay. DJ Paul. Mm. Kí ló ṣẹlẹ̀? Àwọn ní kí n fa abáyé jókòó báyìí kí o fi jẹ́ ń jayọ̀ ní kí n rí bóyá fẹ́ ṣiṣẹ́ ọwọ́ mi. Torí kí ni mo ṣe máa máa jẹun tẹ́ máa jókòó sẹ́yìn? Ayé ti lé jẹ́ ẹ̀mí ọmọ èmi ò gba náírà pọ̀ ni mọ̀ pé àjọ náírà pọ̀. irú disrespect wo nìyẹn. ọ̀dà. Ah! wọ́n tẹ̀ ah! kí lè lè. kí tó ni. ṣé kò sí ọ̀lẹ́ mọ́ ni. Ah! ẹ ò ní bínú ni aláìsí ń gbà mú ikú wọ́n yé jẹ yọ fẹ́ jẹ́ dájú ẹ̀ kí wọ́n má ti wà lọ́wọ́ fún wọn náà ń yọ ọ̀jẹ̀ kọ́ máa ń fẹ́ ba èèwọ̀ ìdílé yín jẹ́ inú òjé ń fi yọ sí àmọ́ wáyé kọ́ ọ fẹ́ jẹ yọ̀ ẹ̀ wọ́n máa jẹ́. Espera, y hoy. Y hoy. Ya no se va. Vamos. We're gonna test. Ọ̀dà. Dàbà. Ẹ o tún ti pọ̀ jù nàún. Gbọ̀là hàn. Gbọ̀là hàn kí ló dé? Àti ah, ah, ah, ìfiyọ̀ sí, oní yóò sí mbẹ̀, àtúnfiyọ̀ sí, ọlọ́pọ̀ awu àyọ̀ǹda cooking táwa ṣe gangan kọ̀ ẹ́ ká máa fi iyọ̀ sóúnjẹ tó ti tó ti dina iodine yọ kò ní kò ní kò ní mẹ́ẹ̀tì mọ́ dáadáa mọ́. bóyá owó wọ́n ṣe pé àwọn rẹ̀ ò tí ì bàwẹ́ dàbí mu o bó orú bá ti pọ̀ ní àwọn ọmọ ẹ̀sẹ̀ kìsẹ́ tó wà pẹ̀lú òtútù ló ti bọ̀ àwọn rẹ̀ ò tí ì bàwẹ́ dàbí mu nù tó ti yọ. manage ẹ̀ bẹ́ẹ̀. ọ̀ jẹ́ mọ́ ọ̀ lè kí ló wá fẹ́ jẹ́ Eh, ibo ibo ló wà ní town tó jẹ́ fine place tí máa rí oúnjẹ gidi tí máa dẹ̀ rí good girls fine girls tó yẹ kí mo ṣe ń jẹun yẹn mò ń wò wọ́n yeah I could pick one of them láti marry you know. ọ̀ọ́ àgbéyàn ni ò lè rọmọ gbogbo láwọn gbàgbé ẹ̀ níbo ló fẹ́ máa wá ọmọ káàkiri àwọn ọmọbìnrin ọlọ́mọ àárín kí bí ẹni tí ń wá mọ́tò ni rárá o tó bá fẹ́ pẹ́ ọmọ tó dáa tó fẹ́ fẹ́ lọ́kà tó fẹ́ fi ṣe ìyàwó èmi lè gbé owó ọmọ kan àmọ́ àṣàlátù wà láti rọmọ fún ọ. àṣà what. àṣàlátù ni níbi tá a ti ń yòǹbá ni Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́ bá ní kí ọmọ àmì náà àtàwọn sàábì rẹ̀ tó dórí ìyàwó àtọmọ bẹ́ẹ̀ ni. so bí mo ṣe wà yìí mo jọ ẹni tó fẹ́ fẹ́ local girl kan sílé àbí. àwọn ẹyẹ bá ṣe lọ́ka ọmọ tí ẹ ń borí tọ́jú pé twenty four seven ara wọn tutù ní fómi àlùwàlá. wọ́n bá tún ṣe tí wọ́n bá tún wọ tọ́lẹ̀tì wọn mọ tábà wọ́n yẹ ṣe àwọn ọmọ kínní gbogbo ẹ tutù ní dódódó. kí gbogbo nọ́ńsẹ̀nsì ṣe bí mo yẹ wà mo jọ ẹni tó lè máa gbé local girls kiri ni mo sọ̀rọ̀ kí mo wá good girls mo sọ̀rọ̀ àṣàrà nonsense wọ́n kẹ́ra o. brown brown brown. ajá ajá mi ti wá àdìgbò ń kí báyìí o àníyàn ká lọ ká lọ bọ́ ọwọ́ mi tó dáa ní àṣàlàtú tó lè mọ ọ̀fẹ́ àwọn ọmọ alálùbáríkà tí wọ́n dáa tí wọ́n tí wọ́n dùn owó o sì takú ẹ ṣé àwọn tí wọ́n lo push up káàkiri lọ abẹ́fẹ́ lọ́jọ́ pé bí wọ́n bá ṣe báyìí bí wọ́n ṣe báyìí lè bí ẹsẹ̀ kan gbà wọ́n ṣé abẹ́ mọ fẹ́ ah kọ́ka lọ́dọ̀ àwọn tí ń ṣàṣàlátù tí wọ́n wọ tí wọ́n dàbọ̀ owó tí wọ́n ń ṣàlùwàlà gbogbo ẹ̀ tuntun lóko. Dá-me uma barra angel down. angel bò ó ẹ ó sì ń pariwo angel ṣé tí jùbìlì bá wọ bí gan ṣé bí gbà ni ṣé bí gbà sólè dúró ní. Ah. kí lè sọ kí lè sọ angel angel angel dà mí ò rí lókè angel dà. yanni jẹjẹ. ọmọ tajọ wọlé lánàá fárí jẹ ọmọ tajọ wọlé lánàá. Ah, ṣéjẹ lè ti jẹ. ẹ náà ó ń dà. ó ti lọ láàárọ̀ yìí mo sì géètì fún gbàdúgbò ẹ̀kọ́ ta. jíjẹ ṣígẹ̀tì fún ta ni. ṣígẹ̀tì fún náà. kí ló dé gold mi gbogbo chains mi gbogbo aago mi ring mi ó ti kó everything. Ah, ah, ah. o lè lọ mú wálé ni. o lè bi ti báwo. ṣé ìrẹ́ gún kò bí tajà ṣé kò mú. everything ṣe eléyìí tí tí mo wọ̀ sọ́run ilé kan ló kù ló kù everything. tí o ṣe kò kówó. kù fifty two thousand naira tí mo ná kù ó tún kù nine hundred dollars tí mo ná tí mo tí mi ò tí ì ṣe láyé tí dọ́là wọn ju góòlù lọ yìí ó tún mú dọ́là rẹ lọ. fọ́ọ̀tì rẹ̀ yìí o fọ́ọ̀tì ni o tó yẹ pé ẹ fún ẹ fún mi ló jẹ gidi láwọn ṣe màá máa lọ síta lọ jẹun. yàrá tá a sọ fún un a ní ojú abọ́ wáyàwó lásàlátù àwọn ọmọ gidi tí ń tí ń tí ń borí tí ń sàlùwàlà ọ̀tá kú oní rárá ṣé àwọn ọmọ asẹ́wó ọmọ club tó gbọ́dọ̀ sí tó kó gbogbo owó lọ. mo ń sọ̀rọ̀ pé yan kógó mi bá mi sọ̀rọ̀ sọ̀rọ̀ àsàlátù ló wà lẹ̀ ṣé tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ẹ ẹ ẹ check kó tó jáde ṣé kó máa kó gbogbo mi lọ. bí ìṣèwà check sẹ́mi mú mú wa àbẹ́wà máa gbọ́ ọmọ parí night duty láti àná yóò sì pọ̀ ẹ̀fẹ́ bá wọn láàrin àná ṣe kó tó bẹ̀rẹ̀ mọ́rin ni àbí irú ọ̀dọ̀ wo rè ah ṣé mi mú wá ni àní abọ́ ọmọ gidi ọ̀tá kú wọn náà mọ club lọ́mọ wá kí subhanallahi Lai, láìláì lálá àṣejẹ́ ìlólè pàdé alpha five years five years máa ti tó tán kí ló ń ṣe láti jẹ at least ló bá gbogbo àwọn ọmọ tó ti wọlé ló ti yẹ kó lè kọ̀nsídà ẹ̀kọ́ láti jọ ṣé tí bí gbogbo ẹṣin máa lọ within the short while tó ti dé kan ẹ̀mí mọ́mọ́ ya ọmọ tó ti wọ ọ́ọ̀mì tó ti jáde ó dẹ̀ wòye mo ti mọ iye tó ti wọ pé ó dà bó fẹ́ mú kọ̀ọ̀kan ní gbogbo kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi náà. it's not that easy ó kàn rò pé bóyá mò ń ṣeré bóyá mi ò ṣe kí mi wà náà. so what happened kí ló ṣẹlẹ̀. i mean tí n bá fẹ́ kàn án sìn so far wetin like six or seven ladies so kí ló wá ṣẹlẹ̀ sí wọn ó jẹ́ kó sense náà. exactly that's my point kò sí kankan tó make sense now. wọn. about ah, ló ṣe máa ma sọ fún mi pé of the five six girls tó ti rí kò sí kankan tó make sense àṣàwọn yẹn to make me over, mọ èmi ò lè believe yẹn. look the very first girl to my party. Yeah, ọjọ́ ọjọ́ tí mo pè ẹ́ tí mo ní fẹ́ abẹ́ ẹ lálẹ́ tó ní abẹ́ ẹ ní hangers port yẹn wọ́n náà ló wọ́n náà ló ní lò ṣáà pè mí introduce mi sí bọ̀bọ̀ yẹn tó mú ṣé angel àti kílódé bẹ́ẹ̀ but ah. introduce mi sí mo dẹ̀ gbé lọ́lé and we we had a nice time I mean it was fun gbogbo àti máa fi jí làárọ̀ mi ò bá ìmọ̀ kan nu yàrá mi. <laughs> sọ̀pọ̀ lọ. tó yẹ pé òun nìkan ni mo bá nu yàrá mi I was kind minded she took my watch she took my chains she took my money. <laughs> kí ló expect lára ọmọ ẹ náà ṣùgbọ́n ọmọ tá a náà okay so ali cancel yẹn abi ali cancel yẹn no six yẹn abi okay good show the second one tí ma lọ bá one of my friends or kan one of my contacts ṣá somewhere That one poor. So this very beautiful lady triple eri for sitting alone man fine girl mo ṣe mo face she was looking very mature Oh really? It's ready fún ma ọ̀tọ̀ àti ready for marriage ẹ. They on court for like a few weeks, maybe two, three weeks. And then my married me, eh? that's it. And I approached her. What have I seen? or, you know, I was just talking to her. I told her I couldn't say, am Yankini. Obviously, just died, and after five years to pick a lady, I got money, and all that. Wow, I was just giving her the American vibes, you know, really feel good. She was just, she was just looking at me, she saw anything. Mm. What's up? What's up? What's up? bóyá màá lè break wall ẹ̀ at a point For sẹ́ of kí n break wall baby just some minutes wọ́n kàn gbé ọmọ ẹ wá ni out of nowhere No, á gbé ọmọ yẹn bá mommy. I'm ọmọ yín sunkún ṣé mo ṣe gbọ́ ọwọ́ ẹ̀ point yẹn ni mo ṣe rí ring lọ́wọ́ ẹ̀ o tún my baby i'm sorry ó dẹ̀ yìí ó fẹ́ máa breastfeed níwájú. as in I'm ọmọ baby of my wọ. yeah. ah ṣé more than telling me. <laughs> pàdé mi ọkọ more than o fẹ́ mu colostrum nìyẹn wàá tó bisi náà nìyẹn náà dà. ìgbà yẹn mo ṣe rí ring lọ́wọ́ ẹ̀ <laughs> mo sá lọ ni ṣáyà pẹ̀lú ṣáyà ṣá. ìyẹn eh, that one is is out of it kí ló tún ṣẹlẹ̀ sí kẹrin láì. ìyẹn mo kàn rí ní mo lọ jẹun jọ yẹn náà ní one of these eateries in town mo lọ jẹun. mo dẹ̀ ṣe ń jáde saw her lean sára mọ́tò nítorí pé wọ́n take pictures lára mọ́tò yẹn ó lè súnmọ́ outside talking. I was just talking and talking, you uh, and this and that. Can I met you and all that? Just talking and talking and talking. Out of nowhere, this short dude, very short dude. What was wá bá here? Hey, standing pẹ̀lú bọ̀bọ̀ boy. was like a dwarf to me. Bẹ́ẹ̀ eh, ó kàn ó tàbí látẹ̀yìn. And I started talking with him. kí ló ṣẹlẹ̀ kí why would you tap me like that I mean you don't know me you just tap me like that. nigga are you crazy? no are you crazy? mo lọ ti ráwé jáde àti tẹ́bí pọ́ǹtì. deport no you think I was deported huh? you think I was deported you don't know me you gonna be coming here and tapping me like that? Don't touch me, don't touch me, don't touch me. What's that? Are you crazy? You know what? I dare you to say something. No, no, no, no, sọ̀rọ̀ tó bá Say something to me. Ẹ kò lè sọ Yorùbá rubbish Yorùbá ṣe à ń ṣe à ń ṣe à ń lọ People come away, why would you talk to me like that, woman? Maybe the next is my one of giants to go away. Two giants, I mean, imagine the picture. Dwarf, see two giants. Bàbá tó ń bá What? What y'all gonna do? What? Yes. What? my God! Wait, wait, wait, wait, wait, wait! Ẹ Mi ò mọ ibi tí ìgbà tí yẹn ti wà. Girls! My boys yìí nà mí mẹ́ẹ́. Àbípá yẹn ló kán lápá tó sọ pé o ní o sọ ọ tó ṣẹlẹ̀ fún. Sọ máa ń sọ pé torí obìnrin yẹn wọ́n ṣe jẹ̀yà ni wọ́n máa ń sọ ọ́ O ti bàyàwó alágbára nìyẹn, má máa débẹ̀ mọ́, Naija ló wà wo yeah, it's out of it ṣé go to some mi Me àkàtúntì yẹn náà good fourth one fine girl very beautiful ẹ eh, ṣé màá lọ bọ́mọ tí o fine náà ni mo ṣáà parí online start talking everything around chat man, ń dùn Yeah, girl man máa flow same level with me You like it, gan what describe it? I went to see her. I called and got to dig it to so that I was at the right place. Yeah? What's up now? I'm fine. Bolowa. I'm at home now. I'm at your gate. Okay, we are coming. We? Which home was our family alone boy? Me, ò bí o You understand. He didn't face me. Ṣé ìgbà tó máa yọ báyìí, wọn àtàwọn ọ̀rẹ́ méjì ló jáde sí mi. kí ló wá ṣẹlẹ̀ sí wọn. nígbà táwọn mẹ́ẹ̀ta jáde ṣé bèmi àti wọlá sọ pé a ó lè jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ méjì no problem wọ́n wá ní yẹ mo ní láti gbé ẹ lọ jẹun gbàtà débi tá ti fẹ́ jẹun àwọn ọ̀rẹ́ ọ̀dà wá ó wá ọ̀dà rubbish ìkọ́ ọ̀dà àmàlà ọ̀dà ọ̀dà ìkọ́ ọ̀dà àṣàrò and then one stupid one who dey gba sẹ̀mú who dey combine ẹ̀ pẹ̀lú fufu i mean who does that. One tún wọn rà lọlé fáwọn tó wà lé. àló sọ mi pé gate máa wọn máa jẹun lé. it's normal àbáṣe máa ń ṣe ni ó ti mọ wa lára ń bí àwa ti mọ láì dààmú. wọn tún wá stop ẹ síbẹ̀ ìyẹn wá ní kí n gbé òun Iti ṣerun láti tí mo lọ pàdé o bàtà débi tá a ti fẹ́ ṣerun àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ jókòó wọ́n dẹ̀ bẹ̀ sí ṣerun ṣé wọn ló wọ́ fún àwọn kó fẹ́ lọ ṣe irun ni àbáwọn ló kàn decide pé àwọn fẹ́ lọ ṣe. tó bá kó sí rutu àbí tó bá decide pé wọ́n fẹ́ lọ sí salon wàá lò lọ́mọ. no èèyàn máa ń gọ̀ lẹ́kọ̀ọ́kọ́ náà bọ̀ ṣe bí tiẹ̀ náà àìsíjàwọ̀. so àlè káńsù ni náà rẹ̀. wọ́n máa ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àwọn èèyàn sọ wọn àtẹ́nu làwọn ẹ̀ wọ́n fẹ́ jẹun wọ́n máa jẹ́ irun ni ọ̀pọ̀ I see the fifth girl It's obvious that àwọn ọmọ yẹn wúlò ni. man, we need to upgrade. I think I know a couple of girls. Actually, they introduced us to a couple of good girls, and I know one or two places that they love. At least let's mix up and see the good ones, and at least one of these days. But one you learn that to upgrade, oh, man, you need to like take care of yourself. I got our mind, you should have mind, know only take, but to need to. So you understand? So we go to some places. I know a couple of places that are long, man. At least I'm a robot to that. I'm very, I'm very certain. I'm a robot to that. But uh, man, you need to be smart, too. so n try sọ pé mo dress you wà kí n ṣe mi dress dára no nǹkan tí most of my calling? My, ni o ò ní fẹ́ gbọ́ náà ni mo má rò bẹ́yìn tẹ wá láti bẹ̀rẹ̀ mo rò bẹ́ẹ̀ já but ó dà pé package wá see yẹn ó dà put ó ti jẹ́ kó yàtọ̀ i mean do you know how much i bought this. Oh, I bought this thing in dollars, man. And I shop in dollars. Even if you shop in dollars, dollars call our move now. You don't tag your dollars on it, man. Go send and your toba suffer no more now. Voilà. hello bala kí ni gbogbo nọ́nsẹ̀nsì náà ah mo rẹ̀ dé láti ta ṣé mi ò ní ṣé mi ò ní jẹun ni kí ló dé tẹ̀sí ilé ìbólẹ̀ lọ nọmba wọn mo ṣí gate fúnra mi ẹ ẹ ẹ tì mí mọ́ta mo láti bọ́lẹ̀ mo ṣí gate fúnra mi mo wọlé mo mo mo tún wá yín kiri gbogbo nulẹ̀ ṣé mi ò ní jẹun ni kí ló ṣẹlẹ̀ ìbólẹ̀lẹ̀ wà àṣàkílẹ̀ àṣàlátù alright fine fine yà ṣe bọ̀ ṣé mi ò ní jẹun ni níbo ló wà ní bone kitchen all right sure. hello bala no no no ibo lẹ́lẹ̀ wà yín náà àsàlátù Yeah. Shebi. ṣe ibẹ̀ yẹn lẹ́ láwọn ọmọ Wow. wà ókè tó ní báríkà something Wow. yẹ. Yeah? ẹ jọ ṣé ẹ lè bí five of them wà á tẹ́ bá ń bọ̀ yeah like five of them kí kan wò wò you know. who's there. mo ti wá gbogbo ṣàìdẹ́ mọ̀ pé ọwọ́ kìlá ilé wa ẹ ra ẹ jẹ ẹ ti ń tàṣà látúndínlẹ́rì. ẹ ti dé. ẹ ti dé so how far ṣé ẹ wá pẹ̀lú mẹ́rin four five yà. four five o oh. kí ló dé ah, àṣàlá tún láti ń bọ̀ ṣé àfihàn máa líyàn bí ata bí àlùbọ́sà ni. Ah, ó yẹ kí ẹbí mi náà mú kan wá náà. àwọn eléyìí sọ ọmọ kìnní ọmọ alábàárẹ́kà ni ọmọ tẹ́fẹ̀ẹ́ ń sùlọ́ kà ní ló jẹ́ kí n sọ fún yín àlímọ̀ à ah, nígbà yín náà bá rí ẹ mọ̀ pọ̀ mọ́ ni kì í ṣe ọmọ yẹn náà. Tókunbọ̀ Tókunbọ̀ nǹkan tó ń sọ yẹn ṣé wọ́n bú mi kọ́ yẹn ṣé insult explain kankan fún ẹni kò lè yẹ máa explain fún later. sure. ara àlàyé ǹdẹ́ mú wá kó rí i ah à ń bọ̀. local girl ọmọ yẹn máa jọ ń sìn. Ah, kò ṣáà jẹ rí iná jẹ rí wọn náà. ẹ̀yọ̀ the boys is your culture ètò bá ti wọ̀ ṣọ́dọ̀ ẹ̀rí fún ẹ̀sìn kí máa kí o lè ju ló pa sẹ́yìn ọ̀rọ̀ ah. máa ń lò. ẹ ó pọ́n pọ́n ní ìyá yìí. bàbá bàbá <laughs> ẹ ẹ ló báyìí ẹ alẹ́ mọ̀ rí ẹ àṣà mo ti mú bọ̀ báwọn ọmọ alábàáríkà ni lẹ́yìn náà rí ayé ẹ jókòó jókòó. ànímọ̀ yẹn o <laughs> ànímọ̀ bọ́lá rẹ̀ tí mò ń ròyìn rè ọ̀rẹ́ rẹ̀ ní tó ń wé súnmọ́ súnmọ́ súnmọ́ mọ́kà súnmọ́ tó jù náà tó ní. torí látàkàràbù ni àlùkùrá ni wí látàkàràbù sí nẹ̀ nítòsọ ni bí ó tiẹ̀ máa súnmọ́ kì í ṣe ìsìn wọ́n ti máa súnmọ́. ọlá yín ti pọ̀ jù bí wọ́n ṣe iná kó súnmọ́ mi kó tún máa súnmọ́ mi. ẹyin díẹ̀ díẹ̀ ni díẹ̀ díẹ̀ kì í tí ì ya <laughs> díẹ̀ díẹ̀ àdéhùn ẹ̀ ẹ̀ nù bọ́lá tí sọ fún ọ̀nù kọ́ tọ́jú ẹ̀ dáadáa o tọ́jú ẹ̀ dáadáa ńlẹ̀ jẹ́ àlọ́ ọ̀sà lọ jẹun. uncle bala ẹ̀yin o máa lọ́ǹtì a máa máa ríra létà o. oúnjẹ ni oúnjẹ ti wà ń ire o àná máa máa pàdé ti yìn. ẹ ẹ ti jẹun ibi ń ebi ń bẹ lójú mo sì ń wọ yìí. ẹ máa lọ járe ọlọrin pọ̀ jù. o ẹ ṣe. ẹ alima so kí ló ń ṣe é sìn. mo investing ni mo the posting. posting posting uh, eh, NYSC that's cool uh, that's good kí you study. banking and finance. ha ah, ha that's wonderful àwọn eléyìí máa kó wa jẹ́ future <laughs> ọ̀rẹ́ àbó rojú ẹ̀. <laughs> àwọn eléyìí lè kówó yín jẹ àwọn tó máa kówó fún yín ní ìwọ ló sọ̀rọ̀ project lẹ́ǹkan ní tó máa báàkì ọkọ̀ yín. Eh, anyway ẹ ká máa wo bó ṣe ń lọ náà ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní kí n tọ́jú ẹ̀ èmi á tọ́jú ẹ̀ bọ̀ ṣé wọ́n máa tọ́jú ẹ̀ wà á try okùn bọ̀ ó ń gbọ́ o. àṣebọ̀ náà nìyẹn àyè ṣì wà láti tọmọlúàbí ẹ̀ ṣe nà let's give it a try and wo ọ̀rẹ́ day one your time starts now five years ìgbà mélòó ló máa fi pé ẹ ṣáà tọ́jú wọn o. kí a máa rí for now. kó oúnjẹ yẹn pẹ́ ṣá mo ti ń try láti round up. no no no no no problem no problem mo rò pípa tó ń bọ̀ látọjà lẹ́ǹkan kan tó free kan báyìí tó gùn kan báyìí ló wọ̀ lẹ́ǹkan yẹn náà. ìyẹn ò lè jẹ́ kí n wà comfortable but mo wà okay pẹ̀lú eléyìí mo free pẹ̀lú eléyìí. this is better anyway this is good this is good jókòó náà jókòó náà. orí ìmọ̀ pẹ́yìn alájà gan máa ń bu ohun kan tó ṣe báyìí tó skimpy and fine báyìí. ìtàlá àti ilé wa àwọn eléyìí bàtà bá wà nínú ilé why not inú ilé dá inú ilé okay no no súnmọ́ mi súnmọ́ mi yeah that's good. Um, mo kàn ń wò pé kò má wà bọ́ọ̀dù mi ṣe ní pé kí n wá kí. ó ga jàre ìjẹ ti sú kí wàá ní gbogbo àwọn papers tó wà lórí tébù yẹn. ó àwọn company papers ní jàre mo kàn ní kí n familiarize ara mi pẹ̀lú workings company mo pé in five years n sì máa chairman and eh, mi ìfẹ́ kùn tún ṣe máa delay mọ́. Hmm ó jẹ́ ṣọ́ọ̀pù tó bá fẹ́ mi sìn gbogbo àwọn paper work ṣọ́ọ̀pù wà lé time fún mi. èmi máa ráyè tiẹ̀ bàjẹ́ kọ́ mọ́ ọ́n máa ráyè tiẹ̀ náà company bá wò wá máa ṣe ẹ náà bọ́ máa ní time fún ẹ. yeah mo sure everything tó bá fẹ́ ni máa ṣe fún ẹ. everything everything hmm. trust me. ó sọ pé everything. mo sure bàjẹ́. ó sure. oh my god mi sure jù báyìí lọ rí in my life. tó bá sọ bẹ́ẹ̀. Don't here. Okay, checking in lọ́wọ́ nǹkan tí mo gbé Yeah, yeah, yeah, We lè lọ wò. Kò wí kò dìde o, but kíkan yẹn wà Okay. Yeah. yeah. lọ ni sọ̀tọ̀ lọ ni o sáré pé mò ń jọ́sìn mò kírun fọlọ́ lọ o sì tún dààmú láàmú dá kí ló dé kí ló ṣẹlẹ̀ gan kí ló dé gan a. àlìmọ́ ọmọ tẹ mú wa ó fẹ́ pa mi ó fẹ́ pa mi ó fẹ́ yọ èmi mi bọ́ọ̀lẹ̀ báyìí ni. àlìmọ́ ṣé ọmọ bẹ́ẹ̀ wọnú yàrá fún ọ ni ń stap wẹ̀ yìí. after eight rounds eight ẹ̀ eh, mẹ́jọ mẹ́jọ yẹ ó tún lóun fẹ́ sí. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam kí lọ́lọ́ ń dà sí dúníyà yìí àwọn ọmọ yẹn ti bà íńtánẹ́ẹ̀tì jẹ́ pátápátá. kí ló dé nǹkan poem mo ń sọ nǹkan tó ń dùn mí nǹkan poem ṣíṣe poem ni ló yẹ kẹ. ṣé poem mọ̀ ń ka yìí kí ni màá ṣe ọ́ ah, ah, ah. ẹ ọmọ tó ṣẹlẹ̀ lórí padàbà ọjà àmọ́ ni o ọjà àmọ́ dà irú ẹ̀sìn yìí kẹ́sìn lẹ́hùn pátákó ẹ̀sìn kì í rẹ̀ ọ kọ́ntínú ni. ìwọ náà ní kẹ̀kẹ́ tó máa ń lò ní. ìbò jẹ́ pé gbogbo jẹ́kújẹ́ ṣúgà ẹ̀yìn àdúgbò ti bàjẹ́ ẹ̀ máa jẹ ṣúgà sá gbogbo nǹkan tí wọ́n máa dùn nǹkan ní agolo ẹ̀ ní máa làgbó ẹ̀ àwọn rubbish tẹ máa ń jẹ àwọn kan black things tẹ máa ń jẹ wọn ẹ expect máa jẹ àbí mm. omi ò lọ. lọ́ba lọ́ba ọlọ́run fún lókun ìwọ náà bẹ́ẹ̀ lọ́run kó fún ọ náà lókun sọgbọ́. yóò lọ kó máa pa mí nìyà. lọ́ba wọ́n lò ní abọ́ wá sí ọ̀sẹ̀. Ah. ẹ ah. ẹ ma ma tara wọn lọ ọjà o tún ti jálùwà la gbogbo ọtí fi ń kan lóòwẹ̀ lálẹ́ nìsín ọwọ́ bú ọmọ ó sì ti gba gbogbo nǹkan jẹ́ lára rẹ̀ ah, ẹ̀mẹjọ àlímà ló mọ̀ sànù wa kẹ́ nǹkan má ti bàjẹ́. ẹ̀mẹjọ obìnrin kí láà dé ọba yẹ jẹ ni gbogbo owó ló ti fi kàn mí ọwọ́ kẹ́ni ẹni tó ń lọ tún wẹ̀wẹ̀ gangan láyé ló sì náà máa mọ̀ ní sí ìfowópamọ́ náà wọ́n kọ́ sí gbogbo ẹ̀ tó ń bá sùn tì í. ọ̀wọ́n lásìkò tá a wà. ọ̀làgbà. Ah. ẹ ẹ dúró de ṣé gbogbo nǹkan dọ́là àwọn ará ni gbogbo nǹkan láyé dọ́là dọ́là owó tiwọn tiwọn tiwọn àkílódé ah, tó dórí èlùbọ́. èlùbọ́ ló ń sọ iyọ̀ ńkọ́. ẹ àti ẹ̀gbọ́ ti o ibi Dangote ni kò yọ wọlé. àní kèésì ti Dangote ń ta ètí ń ta láàrin jàgán wọn ó gbé dọ́là rù. èlùbọ́ tó yẹ pé wọ́n kó wá láti Ṣakí láti sẹ́yìn gangan ni ẹ ti ń ṣèlùbọ́ ṣé ó tún yẹ kọ́ mọ́ wọn báyìí. ìsúnkọ́ wọn pe gbogbo ẹ̀ dọ́là dọ́là dọ́ kí ló dé dọ́là bò ó mo ti ń kan gate látara mi tí àwọn pípa ilẹ̀ jókòó sí. mo bá sílẹ̀ kó bọ́ kọ́kọ́ lọ́ọ́ lè fún fẹ́ǹsì wọlé. èsì. ó rarun òsì. mọ́mọ́ dá mi lóhùn ẹni tó àná kọ́ àwọ̀ kọlà kọ́ wá sórí ire tí wọ́n ń balẹ̀ jẹ́. mọ́mọ́ dá lóhùn jàre. afẹ́fẹ́ fún ọmọ ọ̀gá ọmọ ọ̀gá mi tó ti rí ebòde káfẹ́ fún ó sì gbà ńjọ kan ìjọ kan náà lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo ó sì kí ọmọ mọ́lẹ̀ ó sì kí ọmọ mẹ́rin ó sì lẹ́ẹ̀mẹ́jọ ló kí ọmọ ọ̀gá mi mọ́lẹ̀. ó sì kéde. ẹ bẹ́ẹ̀ yọ ló kú ládàánù. yọ pa ni. kí ló dé ọmọ tó yẹ pé wọ́n nílùú èbó lọ́hún wọ́n bá ti ṣe tiẹ́ tiẹ́ bí ọwọ́ kan wọ́n méjì ó ti wọ́n ti rẹ̀ wọ́n yọ parun ọ̀fẹ́ ah, ah. kó padà sílùú èbó mọ́ ni. sáwọn gbẹdẹgbẹ àwọn ọdọ pé ayé alàlùfà láàyè ayé alàlùfà láti ká tó pèrún fún ọ ni wàá wọ kọlà wàá sọ yìí lásán wọn láfi ní ọmọ bọ̀dọ̀ ọmọ ọ̀gá mi. bàlá ìwọ náà ṣe dáa ọba ti kọ bí wọn ti ṣe. sọ yẹ kí n máa kọ eléyìí ah bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ jẹ́ ẹ̀sìn náà níwọ̀n àbádé ọ̀rọ̀ ata wọ́n wá ń tata kọ́ àwọn míì bẹ́ẹ̀ ni wọ́n tọ́jú pé wọ́n jẹ́ sisi bíi bíi bẹ́ẹ̀ wọ́n tó bọ́tìnì bọ́tìnì mẹ́sàn-án ṣòkòtò wọn ò ní kọ́ jẹ́ pé kẹ́ ẹ tó tú gan ilẹ̀ ọmọ ẹ̀yẹ ti ajẹ́. arago ti wálé ngbà tó yẹ tú bọ́tìnì ah òun ah. tú bọ́tìnì tiẹ̀ yẹn yẹn ni. àmì ìtìjẹ bọ́tìnì wọn kan tó forí lé gbó wọn fẹ́ lọ wọn nu omi lọ́nà ni. Ah, ah, èmi ò fẹ́ gbọ́ nǹkan báyẹn èmi ò fẹ́ rárá. bá a máa lẹ́yìn yorùbá di ọ̀sẹ̀ ní yorùbá di ọ̀gbẹ́ láwọn ọ̀dà yìí ní ìgbà tẹ̀lé. kọ́tà ọmọ ẹ̀ wọ̀ serious dani. ayé mi ni o. má lọ́jọ́ kama lọkẹ já lọ jáde ẹrù ẹ ń bà mí sí. ẹ dọ́nà bàlá ṣé kí èso ọmọ ọ̀gá rẹ mò ń wò lọ́kàn. àwọn tó wọn náà ní kọ́ ọ sànú wa yóò tún lù yọ lánàá. lọ́ba lọ́ba tó bá gbọ́. ali baby ali alasalaatu. aṣọ gbọ́dọ̀ wọ́n ti fún láńtẹ́ẹ̀mù. ó ti dá. ọ̀rẹ́. <laughs> wà ní láti wà kẹfù pẹ̀lú àwọn alásàlátù ẹ̀yìn ni. èmi tiẹ̀ ń sá fún ah, ṣàwàsọ ọ̀pọ̀lọpọ̀. Ali baby ọmọ ah. alásàlátù. bọ́lá àwọn ah. mo ti ń pe nọ́mbà láti jẹta kí ló tó ṣe pé kẹ. mo busy má bínú. o busy. Yeah. Ah ó ga ọ ṣó ní bá mi wá kan nínú àwọn ọmọ alásàlátù yín rà kí èmi kan tiẹ̀ máa tọ́jú ẹ̀ náà. wo mi ò kí n ṣọmọ alásàlátù o. ẹ má ṣẹ́jú sí mi jọ àjẹ́ kí èmi náà béèrè náà. <laughs> mi kì í ṣọmọ àsàlátù. kí ló sọ́n sí o kì í ṣọmọ àsàlátù so ọmọ bo ni ẹ. ọ̀nkú mi ni ọ̀nkú bàlá. mo máa tún gbọ́ kan. <laughs> ọ̀nkú ẹ ni ọ̀nkú bàlá ndo ní sùúrù ṣé ẹjọ́ máa ń lọ àsàlátù ni. mi kì í lọ sásàlátù kankan ó ní nǹkan tó ṣẹlẹ̀ tí ó fi di wípé ìgbà tí ọjọ́ ń date. and. uncle mi uncle Bala àwọn náà sọ wípé o máa head company dádì ẹ tó bá marry fún five years wọ́n dẹ̀ ní pé kí n wá bẹ́ẹ̀ mi àti ẹ̀ máa date. ní sùúrù ní sùúrù so uncle Bala wọ́n sọ fún ẹ pé èmi ni mo ní company so kó wá fẹ́ èmi because mo wáyàwó àbí is that what you're telling me. Bala. àwọn àgbẹ̀ kìíní. o ti ẹ̀ gbọ́. ló fẹ́ gbọ́ ara. ó ti di mi mbọ de mbọ mi da lọ. maa yi calm down just calm down. kí calm down fún kí ni. ṣáà ní sùúrù ní sùúrù ẹ jọ. ẹ mọ nǹkan tó mọ sọ fún mi sìn. kí ló sọ. ẹ fẹ́ sọ pé ẹ mọ nǹkan tó sọ fún mi sìn. tó kún bàbá ẹ. bọ́bí kí ló pé family yìí lòun so ẹ̀yin set mi ẹ set mi up àbí. èmi èmi ò set up nígbà yìí set ma kí mo fẹ́ ma set up fún bó ṣe wà yìí ọmọ family mi ni àmọ́ títí náà àjọ mọ́ lọ àṣàlátù ṣé màmá ìbò òdìbò ṣe múra. o oh, ok so torí pé ẹjọ́ ń lọ àṣàlátù kan náà ló jẹ́ kẹ́ set mi up ẹni sùúrù o ẹ ra costume fún kó wá fi parọ́ fèmí àbí. ara o costume kọ́ o costume kọ́ o aṣọ tiẹ̀ lọ́wọ́ o jẹ́ aṣọ fàtìfà aṣọ tiẹ̀ lọ́wọ́ o kò ní dáfún costume àtàwọn costume fún o aṣọ rẹ mọ tẹ mọ mọ kí mo fẹ́ mọ ṣe gbogbo ọgbọ́n náà báyìí fún ọ. really ó mọ kan let's go. ṣẹ́rí láti ibi tí mo ti ń wò yín ibẹ̀ náà ni kẹ́ máa gbà lọ. Ah! ẹ má jẹ́ n tún rí ẹsẹ̀ yín lé ẹ mọ́. ìgbọ́lá lọ lébò ọ̀rẹ́ rẹ̀ bá ń bẹ́ẹ̀. Ah! no if you come near that house i will get a gun. Ah. I promise you that. Friend, just calm down. Kí show my boy, show my Don't come near me. Wá. Èmi gan ní ìdánmọ̀ alásàlátù. Wo ẹ bá bọ̀ sọ̀rọ̀. Ó pé àbí oní ìdánmọ̀ àsàlátù o lẹ́yìn torí kan sọ́mọ àsàlátù kan fẹ́ ṣe fún mi. Wọ́n ti pa ẹ́ dànù. Wọlé sí. Gbọ́láhùn John àwọn Gbọ́láhùn. Ọ̀rẹ́ ètò àǹtí. Gbọ́láhùn. Ẹ pẹ̀lẹ́ o. Gbọ́láhùn. Gbọ́láhùn. You see the life? You see the life? sórí tó sọ mí dàbáyé nísìn ó tún ní kí n mọ̀ wọ̀ nílé mo ti ṣe kó bá ń báyìí nísìn can you see imagine ẹ́ tó o sì jẹ tó o fẹ́ jẹ bọ́sì jọkọ̀ tó o sì fẹ́ jẹ tán lẹ́ẹ̀kan náà. kí ló fẹ́ ṣe sí sí ṣọ́ọ̀ ló yẹ kẹ́ máa sọ àbí kẹ́ sọ nǹkan tá a máa ṣe. kí ni kí ni kí ni ṣe sí kí ni ó ti ní kí n mọ̀ wọlé mo tún gbàṣẹ́ lọ́wọ́ mi ẹ́ it's me serious this is me serious case. o lè lé bàlá dànù wà tọdún tí bàlá ti wà ìwọ gan wọn ò tí ì bí ọtí bàlá ti ń bá bàbá rẹ ṣiṣẹ́. mọ́mí mọ́mí ẹ mọ nǹkan tí bàlá ṣe fún mi o bàlá set me up ni tó bá yẹ pé yankí ni bàlá ti ṣerú nǹkan tó ṣe i will shoot him kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. ibà ah ó lè pa mí náà ọmọ tó gbé wálé yẹn what if what if she poisoned me kí ni máa ṣe sí èmi àtẹ̀yàn ń gbé inú ilé kan ó dẹ̀ decide láti set me up ó lóun mú ọmọ ọmọ ọmọ àsálàtú or something wá ọmọ family wọn náà ní bàlá lọ mú wá fún mi náà ah, ah, kí yẹn lọ ṣe ọkọ fún mi kí ni máa ṣe ọmọ tó tiẹ̀ fẹ́ pa mí gan-an Ah, ó wà annoying honestly ó wà annoying ah, kò yẹ kí bàlá ṣerú ẹ̀ fún mi. wá dákun torí ọlọ́run ábẹ́ ọ̀ náà ni kò bá ń gba bàlá padà ọ̀rẹ́ mi dákun bá ń bẹ̀ ọgbà kọ́ gbà padà. nǹkan hmm? tẹ́nìyẹn ṣe náà actually ó bad but gbọ́láhàn uh, ò ní bínú náà ni ṣùgbọ́n ẹ̀ ti má bínú. mọ́mì mọ́mì ẹ understand ṣe rí kinní ti wà frustrating mo ti try try try ọmọ tí màá kọ́ gbé wá sínú ilé ìyẹn ọkọ̀ kò gbogbo gold mi ó wọ yàrá mi everything that had gold ó kó ó kó chains mi ó gbé kó aago mi ó kó belt mi ó tún ó kó owó tí mo ṣẹ́kù ó tún kó nine hundred dollars tó tún kù ó tún kó everything lẹ́yìn yẹn mo mo pàdé àwọn kan kan tó kọlà báyìí ó rí bákan oríṣiríṣi lẹ́yìn yẹn ni bàlá tún wá lọ ṣerú ilé ẹni tájọ́ ń gbénu ilé kan náà he is not supposed to do this. Hmm. Ah, ah. ọ̀rẹ́ eh, actually ó dàbẹ̀ ni pé áńgù tẹ́mi fi ń wo ọ̀rọ̀ yìí ó yàtọ̀ sí áńgù tẹ́yìn fi ń wò eh. ẹ ìgbà tí mọ́mì yẹn bí kò pẹ́ ni mọ́mì yẹn kú òun náà tún ti bẹ̀rẹ̀ sí ní ní problem nípa àníyàwó spiritual problem lélẹ́yìí. kí ni jẹ́ bá. well kínní kan lọ́wọ́ nú ọgọ́ ayé. Hmm, ó wà ń bẹ̀ adẹ́fẹsẹ̀ lè tọ́ you get ẹ jẹ́ ká mọ ọmọ ẹ̀ jáde gbọ́láhàn jẹ́ á mú ẹ jáde kán bá jọ́ṣẹ́ ni kán ṣọṣẹ́ fún ẹ wàá wẹ̀ àjò oríṣiríṣi ló wà eléyìí tó bá yẹ kó lò má sọ fún ẹ. ah mọ̀mọ́ gòdù mọ̀mọ́ gòdù ṣé tí mo ní ọwọ́ ṣe dín inú. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣèbọ ọmọ ẹ lọmọ yìí eh, ọmọ ẹ ọmọ tèmi náà ni ṣe é rí problem tẹ̀yìn èèyàn ní ni pé ewé àti egbò ọlọ́run ló fún wa ọlọ́run dẹ̀ ní ká máa lò ó ẹ jẹ́ ká máa lò ó náà kò sí tó bá àdínú ẹ̀ tá bá mú ẹ jáde wọ́n á find a lasting solution to it obìnrin pọ̀ nàìjíríà obìnrin pọ̀ everywhere so definitely ejò lọ́wọ́ nú tí ò fi lè ríyàwó ejò kọ́ lọ́wọ́ nú aláǹgbá ni ó dákun gbọ́láhàn. ẹ bọ mọ́mí ẹ jọ wọ́n lo àwọn words kan sí mi ò understand àwọn words yẹn ó ti ń pọ̀ jù ẹ sọ ẹ sọ àjò yẹ ẹ sọ jáde mú ẹ jáde ẹ sọ ṣọṣẹ something like that ó ti mi ò mi ò understand. jẹ́ kí n láàyè ẹ gbọ́láhàn sórí èmi á mú ẹ jáde lọ bá àwọn èèyàn tó máa ṣe àjò fún ẹ tí wàá fi rí ìyàwó tí. dákúndé gbọ́dọ̀ ìwọ ni èmi ò mọ jáde èmi ò mọ jáde tó tẹnu mọ́. ẹ jẹ́ ká assist ọmọ yìí. ọ̀wá sokùn sí lẹ́sẹ̀ ńgbà náà kọ́ ọmọ mu jáde lọ ṣé nǹkan mi ò sí mbẹ́. bẹ́ẹ̀ bá ní kí n má dá sí i dákẹ́ kò sí problem. ọ̀dà ó ti tayọ ibi tó ti wá dá sí báyìí ọ̀wá ní sùúrù. no no no mo ti dákẹ́ now it's your problem. bala àwọn ọmọ mi má dààmú ara rẹ o ṣe bọ́rọ̀ oníyàwó dé ni àwọn ọmọ tó dá ń bẹ nílùú wa ọ̀kan tiẹ̀ ń bẹ ọ́ kàwé àmì ni tó ṣe èbó báyìí ọpẹ́lọpẹ́ rẹ̀ nílùú wa táwọn èbó bá dé tí wọ́n bára jà. there you go again ńgbà tẹ ẹ bá mú rí ọmọ yẹn tó bá rọmọ yẹn tí ò bá láìkẹ́ ńkọ́ I need this thing is spiritual I don't know bàbá lẹ́yìn èèyàn ṣe máa ń think. fọkànra rẹ balẹ̀ ó rí ìyàwó tó dáa hmm. tẹ́jọ gbé tí ó bímọ fún ọ tí ó bọkùnrin àbírú obìnrin àbíyè tó ti gbọ́ báwọn ò ní ò ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olóbìnrin dé ó tètè jẹ́ ń gbọ́ ni tí wọ́n fi ń kó dúkìá rẹ̀ lọ kí ló lè tó bá wọn obìnrin ó rọ ọmọ tó dáa ó tó ti gbọ́ fọkàn rẹ̀ balẹ̀ ṣé ọ wà dìde ká mọ́ ọ lọ àbí kò ní. tẹ́ bá ló yá ó yá èwo ni ti tèmi ìgbà tí mi ò gbé. a máa bá ṣe lọ a máa bá ṣe lọ a máa bá ṣe lọ. ẹ dá sọ òpókàn dúdú kárí bàbá ọmọ tí mò ń bí fún ọ ni ọmọ dáadáa ni. ẹ dẹ̀ sọ pé ẹni tẹ́mi wò yìí yóò gbóyìnbó dáadáa ṣá. èèbó ah! èèbó ló jókòó yìí ìwọ ṣèbó sì kọ́ gbọ́wọ́. Hmm. what's your name darling? I goes by the names below, but you can call us Belly's Baby. You're welcome. Sọ gba dúró èbú tó gbé kalẹ̀. Ebó ọmọ àǹdé bàbá tí ọkọ létí wá hùn. Ọmọ bàbá tọkọ létí wá. Olójámọ̀ pàǹdé kú lu ọba. Olọ́ka lẹ́tà fún wa tó jámọ̀ pàǹdé kú. Ó ní àbámọ̀ ti mọ̀. Ẹ̀yìn kí lọ kà nínú ìwé òun náà. Um, I'm dying to say that Yahweh comes sọ bó ṣe kà fún ọjọ́ náà lò ọkà alábọ̀ pàdé kú nínú wa bàjẹ́ àmọ́ ọlọ́run ní í ṣèwọ bẹ́ẹ̀. ẹ kò sí problem but ẹ jọ kí ló dé tó kì í ṣe pé mi láì bó ṣe wọṣọ bọ kí ló dé tó wọṣọ báyìí you understand kí ló ṣẹlẹ̀. gos gos. Hmm, f nine. this is Color concussion. organization in the emotion. Bọ́lọ̀dì ẹ̀jẹ̀ ọmọ bá pè tó kún bọ̀. Ọ̀rẹ́ mi kan ló jẹ́ tó kún bọ̀, mo kàn fẹ́ kó gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ má wọlé. Lórí wà mo ókè pẹ̀lú ẹ. Inú rẹ̀ dùn nù yóò kọ̀ rẹ̀. Ó kún bọ̀. Wọ́n mi àwọn àbínú mò ń bọ̀ mà. Ó kún bọ̀. Inú rẹ̀ dùn. Torí báwo, ó ti gbà inú rẹ dùn tó jẹ́ pé. and you will endorse me. ọ̀dà jí o dé ọmọ wí gbogbo ẹ̀ lọ fún ọ èmi bò ní í ṣe gbọ́ wọ́n jí o dé. ìtẹ̀sọ̀ ni pé gbádùn mi. ìtẹ̀ gbọ́ mọ̀ mọ́ ọ. ẹlẹ́sìn e yàn kan lóore you will endorse me. Oh my God ah, ẹlẹ́tí ọ̀lọ́ ilé ìwé ìyàmọ̀ ìjẹ́ ẹlẹ́dàá mi ìwọ́n mi láwùgbé kalẹ̀ yìí. ó yẹ káwọn yìí lọ sùn. ṣé ọjọ́ ò tí ì lọ báyìí fẹ́mi náà láti kàwé torí bó o ṣe ń gbé e kalẹ̀ o táwọn èèbó tiẹ̀ ń tẹ̀léra wọn tiẹ̀ ń tẹ̀léra wọn àbẹ̀láwù ìwé wa ń wù mí lákòókò ìwà yìí ṣé mo lè kọ èjù báyìí. I will endorse you. Hmm? ẹ lè gbọ́ náà ní tí n sọ ni pé ikọ̀ yín lè bọ̀. tó wí fún mi nu èmi wá mọ̀ pé n tó wí nu gbogbo n tó wí kalẹ̀ o. torí bẹ́ẹ̀ ṣe wàyẹ̀ ṣe mí lórí. bẹ́ẹ̀ni. ìwà ìgbọ́n yín ah. ìrìn ìgbọ́n yín débi pé àwọn èèyàn mọ̀ pé ẹ ṣe mí lórí. ní tí n sọ ni pé ìṣèyìn mhm. lórí padà ìgbọ́n yín. ọkọ mi léèbò every stores tó wà ní stores ni màá sì fún yín. èmi náà wà mọ́ sọ pé every stores tó wà stores. bùbùtà rẹ̀ ń dábọ̀ àbọ̀ baby you no see me you no miss me. kúrò kí ló fẹ́ kí ló fẹ́ sí. after all i'm your wife sis you need to have of me to mrs us okay kismis. okay máa lọ yàrá ẹ̀ máa bẹ̀ ẹ́. kismis now. a ní kó o máa lọ yàrá ẹ̀ mú bọ̀. your ah. wife sees. Uh, ah. your wife sees. how many hours was face again. bubu daddy boo are you angry with me. i'm not angry ọmọ nǹkan ọmọ nǹkan jọ̀ọ́ jẹ́ ká jọ máa sọ yorùbá ṣùgbọ́n. <laughs> god forbid i'm a graduate. Yorùbá. Máa sọ̀rọ̀ Please, I I, I, oh my gosh, don't, please. Baby boo, boo, boo, boo, boo, boo. Mm. He, boo baby. Hey, you o! Mo kú Put Kú ṣé ẹ̀dá máa máa gbò ni ẹ sọ fún pé gbò ni. ẹ mo bọ ọmọ ọmọ bọ mo bọ mo bọ mo bọ mo bọ mo mo ní kọ. lọ́dọ̀ basis yóò fà ń pè é ibu ọ ṣùgbọ́n ní lọ́dọ̀ basis ní dáadé ṣubú àgbo mo ti mọ alikamọ alikamọ ni mo rí báyìí. dáràn o ẹ wo kọ́ńbọ̀dù ẹ wo pálọ̀sì wọ́n sì ká fọ́nù lé wà dúdú. kò tún tàn án eléyìí bú àwọn ìbò wọn wá gbé side side side iná side yà yín wọn lọ rẹ gbé síbẹ̀ hàn. lightest one <laughs> water flow ibi tí wọ́n gbé sí ah, oh a light oh a light dáadáa. ọmọ azore gbèpè. wọ́n gbé ṣubú wọn sí igi ẹni tí wọ́n tọ́jú rẹ̀ ní tòsí ó àwọn àpò àwọn ọmọ jẹ́ mhm. <laughs> ti lọ yẹn lórí Facebook ọ bọ́ sórí ayé gbà ẹ̀wọ̀n lọ gbogbo ayé ti rí báwọn throughout the world ni yàrá ìyá yín ò ní já ẹni jẹ́ potato ọmọ lòdù ẹ̀rọ ti lòdù ah! <laughs> olóṣèlébó ọmọ asóró ok mhm. wọ́n ti rí báwọn ó ti bọ́ sáyé ẹ lóṣù lẹ́à ó lórí Facebook ni ọ ah! jẹ́ kí ẹ̀ mọ́ wa mẹ́ adámọ́tò adámọ́tò tuntun. Hmm ó rí ọ wá ti ó ní mo fa wáípà lọ báyìí eh, mọ́tò tuntun nu ọ̀dà ọ̀dà chẹ́kì ẹ̀ ó rí ń ok. àwọn tún mi báyìí. ìgbéyìísẹ tó dára ah, ilé ọ̀pọ̀ ẹni Oh, Dolly Bobo. Bobo baby. Kí ló ń ṣe Dolly Bobo. Bobo ah! baby. Yeah. Bobby. Yeah, yeah, yeah, Joko, Joko, dolly Bobby. Yeah, sorry, Joko, yeah, yeah. Bobby. Bobby. baálẹ̀ wa àfi kàn máa sakọ kàn máa wojú òsì kàn máa ṣe kàn máa múwù kan ẹ̀hó ibú kan kì í wọn lè kọ́ wulé tó dàbí tó báyìí táyà ikú wọn ní kọ ẹni tó bá wà ní lọ́lú wa kí lọ́ọ́ rí fẹ́ jíde padà ẹni wọn sì òfo ni jíde tiẹ̀ gbé <laughs> tòkúnbọ̀ lọ. sórí ẹgbẹ́. akẹ́kẹ́ táyé ni. ṣé ìwọ ló tọ́ kí ló kọ́ ẹ pẹ̀lú ìta kí ló kí ló ń wá nu yàrá in the first place Gone. kí ló ń wá nu yàrá mi ó you know what get out of my room get out of my room dídé kò bọ́ sá fún mi get out get out get out get out of my room mọ́nà lọ́wọ́ get out get out very good get out. ẹ máa dàn yín láàmú ẹ̀yin wèrè ẹ̀mí náà wàá lẹ́mí náà ò ní sinmi ẹ̀yin náà ò ní latifa latifa queen latifa <laughs> bóò ó sí lórí facebook ara mọ́tò ara mọ́tò bí àsìkò báyìí ní camry èèbó ni wọ́n pè camry camry camry ó rìn jàtẹ̀gùn lọ mọ́tò búkú ni àmọ́ rìn àmọ́ pa fẹ́gẹ́ tó jẹ́ po japan japan kì í ṣe korea ó dàn ní mọ̀mọ́ ó dàn. tani ah bọ́lá kí ló dé tọpọ ta wọ báyìí. ọmọ yìí ni o kí ló dé. ọmọ burúkú yìí ni o tàn wọ́tà hìtà nínú ooru nínú ooru lẹ́gbẹ̀ẹ́ yìí ni jẹ́ wo ṣáàmà lọ ẹgbẹ́ jáde mi ò fẹ́ rí mọ́ mi ò fẹ́ rí mọ́ ní ṣáàmà lọ. ọtí wọn ta ìta. get out. she be blame me i will judge you. gbọ́dọ̀ eh, gbọ́dọ̀ sọ fẹ́ bó pọ̀ mọ́ ni sọ fẹ́ bó pọ̀ mọ́ ló fi tẹ́ wọn ta ìta mo bẹ́ẹ̀ lè sọ fẹ́ bó pọ̀ mọ́ ló fi pé kọ́lọ́ gbómi kaná kaná tọ̀ tọ̀ yíta fún. what concerns us. what concerns us. tanu wa wi. don't talk to me else. Oh. and if you dab me i will blend you. ìfẹ́ jọ̀ọ́ kúkúrú ayá ọmọ sọ ni. what embarrassment on a grand. kí ni what embarrassment on the ground ordinary stores balance. ẹ wojú ẹ bí kọlọba ẹ rí nǹkan. your boss's wives mm. don cause an emotion o oh. àbí kí ni ọkọ kí ni iná o oh. what your cause is yo. tanu bá wí. use. brown osi. kọ́ fall out. nothing burst. nothing lost ẹ wo ẹ wonu ẹ wonu bí kí ni tó ń jẹ́ àbí ìdá ó ranu osi. bọ́tà kọ́ kọ́ kọ́ fall out. ẹ̀yin dẹ́fà ìwèrè báyìí náà. àmọ́ ọ̀ràn yín iṣẹ́ ẹ̀ tún mọ gómìnà bọ̀ lẹ́sùn kọ́ lọ sí surprise kọ́ lọ rẹ̀ ra oògùn eku wá ọwọ́ àlọ́ tún gómìnà dé sórí rẹ̀ òpin rárá ni abirú ẹ̀yin ìwèrè dẹ́fà wò la gbà yín gan-an sáyé yín la wá ni àníkẹ́ wá sórí rẹ̀ máa fi dín dà láàmú wáì. jọ bébì. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹdọ ṣì sọhùn ta ni bébì wèrè so driver lásán lásán tí ẹni wọ yìí. mi driver. shut up your mouth. but i'm not a driver. o tún sọ̀rọ̀ wèrè. ah lọ́lá o ti wọ one chance. nǹkan sọ fún ọ ni. kò ní sọ olórí burúkú ìgbà tí mo ti rí tó ti rí bí àgékù ejò mo ti mọ̀ pé mo ti gbé nǹkan. ẹ ah, ẹ rí àdàdà òsì ọbẹ̀ mọ̀ sí ọgbẹ́ nù. ó wá ń sọ fẹ́ èmi èmi bébì a kò dẹ̀ ní da fáwọn tó ní ah, ah, ẹ. ẹ wo wọ́n lọ tiẹ̀ wọ́n bàbá yìí. ẹ ẹ dájú. àìwọ́n mọ́ dáadáa bọ́ síbí yìí <laughs> kí ni. ọ̀ka ìjàre nígbà tí irú rẹ̀ wá dààmú tí wọ́n gbé ọ láti sọ́búráìtì sọ́wọ́ ẹ̀ kó o tún pa àlọ́ kóòrùn tó máa pọ̀ ìfọkàn ìbálẹ̀ ò ní pọ́blẹ́mù <laughs> mm, gbogbo tó bá yẹn àwọn máa fún ọ <laughs> oh, lọ́gbọ́ ọkà yẹn lẹ <laughs> ọmọ yẹn dáadáa irú yẹn máa mú ọmọ bíi tinú ẹyin ìṣòro lé díẹ̀ ìṣòro lé lọ́ra o lọ́ra o má wulẹ̀ o ọpọ́lísì bàtà rẹ yìí ní kọ́yì àbí bíi ìjà ó sọ́jà. drive délé ń sìn sìn sìn pẹ̀lú ọmọ tájọ jáde yẹn yeah that that fine girl ṣé mo rẹ̀ ṣe délé bàlá dẹ̀ jáde sí mi dressed in popsy's full regalia agbada and the beads and the watch ó ṣáà pé bàlá dẹ̀ jáde bàlá dẹ̀ inform owner of the house fún mi ní ṣá no i'm serious mi ò ṣeré o owner ni bàlá inform form fún mi bàlá tún sọ fún mi pé dráìvà mi idiot mi. bàlá sọ fún mi pé òun rán mi ní oògùn oògùn eku tó bá tiẹ̀ máa rán yàn nìkan oògùn eku mi no seriously bàlá tún wá gba bẹ́ẹ̀bì ẹ mọ́ mi lọ́wọ́ bàlá gba babe mọ́ mi lọ́wọ́ ni mò ń sọ fún ẹ kì í ṣe pé bóyá mo fún bàlá ní babe ó gba babe mọ́ mi lọ́wọ́ bàlá tún gbé babe yẹn lọ sókè bàlá gbé babe yẹn lọ sínú yàrá mi i am telling you wọ́n wà bẹ́ẹ̀ sí mo fẹ́ wọ yàrá sí wọ́n ti tì mí mọ́ta mo dẹ̀ make sounds nínú yàrá mi ọmọ mi máa ṣó bàlá lé i'm telling you máa ṣó bàlá gan no máa ṣó bàlá gan má wọrí. abẹ́bí ẹ̀sùn ti. ẹ ẹ ẹ dadi mo ní iṣẹ́ àgbẹ̀gbàgbé one million kájọ sẹ́yìn. àmọ́ gbọ́wọ́ ebó ìwọ́de bíbélà ká nọ́mbà ọba gbọ́tò sọ̀rọ̀ yálé lọ́kọrin aláàtì dúnrún. <laughs> yọ wo ní fóònù rẹ. mo tẹ trust yín ẹ ṣé máa sọ fún dírẹ́fà yín kó lọ drop mi. eléyìí ah mọ̀jọ̀ drop rẹ̀ <laughs> wọ́n ti bọ́ọ̀dì ọ̀yá àti amẹ́ríkà ni ìyá ọmọ ṣèwé wo nígbà wọn rí pé ronú mọ́jẹ́mi ọgbà dẹ́bà débi ó sì ọ. ìgbà tó ti ń sọ fọ nẹ́yẹn náà ti rò pé ọwọ́ wà lára. ní èso lẹ́nu géèsì ń tiẹ̀ mọ́sẹ̀ ìyọnu bébì <laughs> ìrora bébì ìrora ti ẹ̀yà rẹ̀. chief chief. wo kò tó lọ kí ni sẹ́fì tẹ̀ wọ́n ya fóònù yọ jáde jẹ yàrá fi orí Facebook. <laughs> mi ò mọ̀ pé yẹn yìí. Ah, èmi náà gbọ́ pé ọ̀yà ọ̀yà. Mm-hmm. Ah, mo jẹ́ ọ̀gán bẹ́ẹ̀ mo rí background mo rí background tọ́nu ọwọ́ báyìí. Mm-hmm. Eh, ah, sórí ìbàdàn lélẹ̀ lọ o sì ń bàdó. èmi ń bẹ́ ń bàdó. gbogbo ẹ̀ mọ́ wa mo tún bẹ́ ń bbm. ká má mọ jẹ̀bi pé mi ò sọ fún ọ ó yẹ kí n sọ fún ọ dákun torí Ọlọ́run. rísí òsì wọlé sọ fún mi àlàyé kí lẹ́rẹ́ ṣe ń sìn no explanation kí lẹ́rẹ́ ṣe ń sìn. ṣé àlàyé bẹ́ẹ̀ ṣe kó gbogbo agbára pọ̀pítì tẹ́ ẹ kó sọ́rùn ni or àlàyé pé ẹ wọ beads pọ̀pítì sọ́rùn ni or àlàyé pé ẹ tún ẹ wọ àgọ́ pọ̀pítì oh no no no hold on ṣé àlàyé pé èmi gbé ọmọ wálé ẹ wá snatch ọmọ mímì lọ́wọ́ lẹ fẹ́ sọ fún mi ni I mean, nobody tries this with me in the States, man. Eh, no, no, no, no, hold on. Ẹ tún wá ń sọ fọ́mọ pé ẹ máa fún ní one million naira. Ibo la ti fẹ́ rí yẹn o. Ibi tí mo lọ gan ló dé o, Bọ́lá. Ibi tí mo lọ gan ló dé o. Ní ìdàkùn sọ́mọ nù. Sọ́mọ ló gbé wálé o. Ọmọ tó dé tó gbé wá nulẹ̀. Sọ yẹ kémi bá sọ̀rọ̀ kó gbọ́. Sọ fún mi, tẹ̀ mi ọwọ anita wi ó ní kí n fún wọn mílíọnù náírà èmi náà ni wọn ṣe ń díẹ̀ sí dákòókè lọ tà fún mi gbogbo tí mò ń ṣe mò ń ṣe káyé lórí dáná ni ẹ̀yin òkú mo tó ṣe tí mo fi wọn gbádà òkú ọlọ́sìn nínú mi ijó ni ló gbé kan wálé mẹ́wọ̀n gbogbo jẹ́rì ló kó lọ gbogbo owó ló kó lọ àsọlé ni eléyìí tó wá gbé wálé gàgà amúrọ̀bà ni kọ̀ọ̀kan gbégbọ̀n lọ ni bọ́lá hàn kó lè dá a ní nọ́mbà kì í. irú èèyàn bíi ti tèmi yìí kò sí irú èèyàn you don't have any problem no <laughs> cause for alarm uh, ok ogun ti ṣe kí ni kò ti ṣe ìwọ ṣáà ti ṣá ológun ti ní kò ṣá kó lè rí bó ṣe yẹ kó rí eh, màá ṣàlàyé fún mi sórí ọṣẹ yẹn wọ́n ní wọ́n ní yẹn tó bá ti di bá ti wá go wọ́n ní yẹn exactly àwẹ̀ àmúkànkàn àwẹ̀ for three days three days after the three days wà stop ẹ̀ wá rí àwọn ọmọ oṣiṣẹ́ ọmọ dáadáa wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé wa ọmọ tó sàn àwọn mú ìtò wú ẹnu wọn bá ti rí pé léyìí ló wú ẹ lé níyàwó mi tí mo fẹ́ ilé tí ó rántí ọ̀rọ̀ àfisóúnjẹ bó ti jẹ́ ẹ́ ti dìyàwó ẹnìyẹn kò lè lọ mọ́ ogun ti ṣẹ́ ọkàn balẹ̀ ó ti fẹ́ yàwó <laughs> all right yes, all right ó yá ẹ máa wá ẹ wá máa lọ. mọ́mì káma ẹ tẹ̀lé wa lọ́mọ ni. Ah, ah, báwo ló tún ṣe máa sọ bẹ́ẹ̀ yẹn tọ̀dọ̀ tiẹ̀ lásẹ̀tù yẹn ó kù tọ̀dọ̀ tèmi àtọmọ mi à ń padà síbẹ̀ ń sìn. ẹ bọ́ báwo lẹ ṣe máa kúrò nù bí ìwà yìí. àyè máa kúrò <laughs> ṣé lára táwọn wá bí <laughs> àti mo bá ṣe máa kúrò ẹ ẹ má gbàgbé o kọ̀ìnkọ̀ìn tuntun new sponge tó bá ti lò tán throw it away àsọnù dáadáa tó dáná all right ma yes ma dúpẹ́ ma thank you dáadáa my boy pẹ̀lẹ́ ọ̀rẹ́. wọ́n máa pẹ́ díẹ̀ o gbẹ́rù lọ ibo ló ti wá rẹ́rù tó gbé wọlé wa. mama gold náà ló gbé fún mi ṣé mi wá nígbà ni i have to collect them. ṣé kìí ṣe pé o ti fẹ́ lọ ṣògùn owó mà ní. oògùn owó báwo kí ló ń ṣe ọ̀rọ̀ yìí náà oògùn owó wo mo tún ní ìdínsìn àbó oògùn ìyàwó ṣoògùn owó la tún fẹ́ owó tó wà nílẹ̀ gan àti ìnà tán. wá máa yìí má sọ fún mi pé o fẹ́ lo gbogbo nǹkan tó wà nù bí o. tó tiẹ̀ wá mọ nǹkan sórí before I came at all eh, mo sọ fún Bala pé how far Mama Gold pè mí pé kí n wá gba nǹkan lọ́wọ́ àwọn and he told me that tí mi bá wá gbà lọ́wọ́ wọn ó máa jọ this is what he used. narration uh, yeah yeah yeah disrespect yeah that's it so I had to come I had to come get them. kọ́ńtà náà gbé fún mi ni. I don't know. anyway all the best ṣá ẹ̀yin lẹ́mọ̀ ah wá wá wá wá wá wá wá wá má lọ ṣèyẹn <laughs> kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ jọ èmi mo máa drive apá abẹ́rẹ́ ni kó wà kí ni problem ẹ̀ náà ìjọ kó wà lẹ́yìn ẹ̀ máa yin jọ ah, ṣé o jọ ritual ni ti máa gbé sẹ́yìn èmi ti wà Naija ti pẹ́ ìwọ́ṣẹ́ èdè mi mo gbé ní lọ wò ó ṣàgbé síbẹ̀ yẹn <laughs> same journey jẹ́ kára máa lọ báyìí just fasten your seat belt ẹ̀ wọ́n pé yẹn má tà gan. àṣẹ mi kò mọ lọ́ọ̀dì Ẹ̀jọ̀ mo fẹ́ tomatoes, pepper and then this one, what's this one? Ah, tàtàṣé ni eléyìí tó wà Yeah, yeah, yeah. Okay, yeah, mo everything. Mo fishes too. to my last before one week. One week? Yeah, but she five thousand máa tó for all that? Of course, ó yẹ kó tó yìí na one week. Five thousand. Ó yẹ kó tó, why not? Ó

aṣẹ́ àkóṣì lọ. a máa bá jẹ lọ a máa bá jẹ lọ a máa bá jẹ lọ a máa bá jẹ lọ. trousers at last. Don't you want to go on you? Ah, ah Bọ́láwọn ló ń pè mí. Bọ́láwọn àbáwọn ara wọn girlfriend ex girlfriend ní ìfẹ̀jì. Wàdí àfọ̀ àkí ló ń ṣẹlẹ̀. Yeah, idiot. No, kí ni problem ẹ̀mí ò lè pè é mọ́ ni? O ò tiẹ̀ mọ nǹkan, má sọ̀rọ̀, o mọ nǹkan. Mo ṣẹ̀ dé látọjà nísìn. ah ọjà kẹ. yeah mo lọ ọjà. abala ah, ńkọ́. kí ló ń wọrí ẹ̀ mo sọ kí ò ṣé kò wá lè ra everything kalẹ̀ kó tó travel ni. meanwhile meanwhile mo ra nǹkan wá látọjà ọmọ yẹn ló bá ọmọ kan tí mo pàdé lọ́jà fine chick òun ló bá mi ra mi ò believe nǹkan tí mo rà ṣé mo wá délé tán mi wá tí mo fẹ́ fi mi rẹ́yìn náà kí ló ń wọrí ẹ̀ what. àpè náà kó wá kọ́ ẹ bọ́ ṣe ń sọ oúnjẹ at least láti ẹ̀mọ́ bọ́ ṣe ń ṣe for the first time. bad guy that lórí ẹjọ́. yeah i'll do that i'll do that. yeah má pè má pè má pè kúrò lórí fóònù jẹ́ ń Hello, Mr. Tino yeah yeah gbọ́lá wọn ló ń sọ̀rọ̀ no no I'm ah, all right, I'm all right. alright mo ti délé ah ti mo ti drop everything mo wà thanks for the things you bought for me i'm grateful bọ̀ nǹkan tó ti wá ṣẹlẹ̀ ni pé mo ti gbélé nsìn mi báwo máa ṣe sọ́nà mi ì láì jẹ́ nǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ no everything ti gbé everything lẹ̀ má rẹ́rìn náà why are you doing this mi mọ nǹkan tí mo fẹ́ ṣe mo dẹ̀ ní ìpè wọ́n tó máa mọ nǹkan tó máa ṣe yeah okay. Okay, okay, thanks. All right. Yeah, mo ti já, mo Yeah, mo ti Yeah, that too. Okay, King n King bomisi. No, but wait, mo ti uh, this that leather thing. Yeah. Yeah, pọ̀nmọ́ Yeah. yeah, mo ti já sínú ẹ̀ náà. Kí Okay. I thought I was going to blend everything together ni o kí ló ń ṣẹlẹ̀. màá fọ màá wá gé ṣé ṣé detergent máa fi fọ àbí really màá ha kí ló ń jẹ́ ha wait wait whatever I'll just I'll wash them okay ìtìbò yẹn kọ́ alright okay yeah I'll do that okay what of the the ẹ̀fọ́ ńkọ́ okay máa tọ kí ló ń jẹ́ tọ máa ja ok báwo máa ṣe ja ṣé máa ja máa kàn ja ja ok kí n ja lẹ́yọ̀ ok ok yes yes and uh, and then máa máa ge ok ok then di ẹja ń kọ́ èwo ni tútù èwo ni gbígbẹ the brown one ni gbígbẹ ok the ok máa ge àtúgé ẹ̀ náà màá kó dọ̀tí inú ẹ̀ jáde fún àwọn òṣèfẹ́ dá dọ̀tí mọ́ báyìí sí i okay I'll, I'll try I'll try All right, I'll call you I'll call you tomati tomati no no no don't say anything more ó máa dàrú mọ́ mi lójú let me cut the then cut uh, then uh, wash uh, yeah màá pè tomati ṣe yẹn tán yeah. yeah thanks. okay. Anna, sure, okay. Yeah, yeah, I'm good, I'm good, I'm good. Yeah. Ah, mo ti dáná tán. Mm, ṣé ó dùn? Yeah, it was really good. Really, really good. <laughs> Ó ṣọ̀pọ̀ dùn. Um, it was okay. Wọ́n pẹ̀lú ohun tẹ́mi ń gbọ́n kò jẹ́ pé <laughs> àbí ṣé ó dùn oṣù àìṣù. Actually, kì í má parọ́ ìyọjà. <laughs> Oh, yeah òkèlè tó ń rẹ́rìn sí báyìí. alárà ah, báwo máa ṣe wá fi rẹ́rìn. ló fọ́ ni nìyẹn àbí. <gasps> ó fọ́ ni àbí. ẹ ẹ o kọ́ mi ní nǹkan mo ò ṣe dáadáa mo ní ọjà ò dẹ̀ ń rẹ́rìn. no ọmọ skul ẹ fail ìwọ gan tíjà ó ti fail nìyẹn mẹ́ẹ́n. ìgbà tí tíjà ń kọ student kí ló dé tí student ò ṣe fojú sí dáadáa. gbàgbé sílábọ̀ ṣẹ́gun òwà òkè nìyẹn. ẹ ṣáà lọ wáyàwó fẹ́ ọjọ́ ń lọ. ẹ ẹ torí ti bẹ́ẹ̀ náà mo ṣe fẹ́ fẹ́yàwó tó mọ ọ́nà dàbí tiẹ̀ báyìí mo sọrí o àtinúkẹ́ tèmi o kò lè fẹ́ kọ tí ò mọ̀ náà dà. ẹ bò ti ń kọ́ mi náà so kò ṣe nǹkan kan. wo gbọ́nà èmi fẹ́ lọ sọ mọ̀ pé mi níbi tèmi lọ lọ́la ìwò dẹ̀ níbi tó ń lọ sọ èmi níṣẹ́ tèmi fẹ́ lọ ṣe wò a máa máa sọ̀rọ̀ lẹ́tà. <laughs> yeah no problem all right thank you ó dára. láti inú ìwọ ló lè fẹ́ mi kó lè fẹ́ ní tí ò mọ́ná dá bó máa fẹ́ mi honestly. surely by the time tí mo bá fi kinní ìsúná oúnjẹ fún ẹ <laughs> ara ẹ máa balẹ̀ wàá gbọ́ tèmi. ní òrò tí mi trust me wà á fẹ́ mi. kí ló dé ṣé fẹ́ kí n tọwọ́ àkàbọ̀ ẹ lójú o. okay um, so. kí ló dé dúró síbí bá. fine fine. ṣe náà nù. ó ti dá sí ń sin àwọn kí ló dúkù. Ah, ah, ọmọ bọ̀ tíṣà okay báwo ṣe ṣe tíjọ́ yẹn. ó ní kí n gé everything mo dẹ̀ gé mo gé ẹ̀fọ́ mo gé ẹja gé ata gé. mo ṣáà gé gbogbo wa da gbogbo ẹ̀ sínú ọ̀sẹ̀. yeah and it was good it was really good. Ah. tí o bá ń ṣe ti iyọ̀ yẹn ṣá yọ̀bọ̀ ah. minor detail. mo gbọ́ ó yá a máa blend eléyìí ni ó máa kúnná àmì ìdí etí ẹ̀. yóò tún jẹ́ kúnná báyìí ó kí wọ́n fẹ́ gbọ́dọ̀ wá kò ṣiṣẹ́. ṣé èèyàn máa ń gbà zero pass ní school. stop ẹ̀ náà mi ò mọ ẹni tí màá tẹ̀ náà ìwo ni is it this one? okay. What? What? How? What's ti fún mi Next time, wàá fún Too full on. So I thought bàbá tó máa blender lọ́rùn. Nice one. let me do it, let me do it, let me do it, let me do it. ṣebí nǹkan tó ń jẹ́ kó kúnná náà nínà. so ká gbé ata ká lọ má sọ bẹ́ẹ̀ náà ok kí ló kù. níbo ni pot wa where is the pot. pot wa mi. okay. then epo. epo. bí ìmọ̀ bí tí wà o. hello hello sir sir mo ti ń bọ̀ sà yes sà. Professor yìí lọ sí gèètì lọ sí gèètì kí ọmọ ọmọ kí ló ṣẹlẹ̀ kí ló dé ọmọ kan wà nílé nínú ilé ọmọ kan wà kíchìn ó ń dán lọ́wọ́ ah, ah. níbo ló ti rí ah, ṣé mo pé ẹ travel so later tẹ fi travel yẹn mi kàn pé kí n ṣeré jáde n wá lọ sọ́jà ọjà ni mo ti pàdé ẹ fine girl. ṣé kí sọmọ ìyá lọ́jà sọ ni kò ní òpin rárá sórí kò ní ọ̀pẹ látàrọ tí mo jáde kó jẹ́ ọmọ tí rẹ̀ dì sórí ẹ̀ pé sá arábìnrin lè. ọ̀rẹ́ mi ni actually ó wá help mi láti ṣàwọn kankan ni. you see ní ẹ̀ka yóò bá jì yes ọba help me tí ìgbó e olè dá kankan sí láyé tiẹ̀ e ni olè dá kankan sí ni ṣe ọ̀fẹ́ kí mi pa mi wọ́n náà wá help ọ̀ sọ́mọ́ pé mi pa mi. ok ok it's alright. Sorry. Eh, eh, sórí ọ̀gá mi nìyẹn àwọn gbọ̀ngàn ló ń gbé but mo kàn máa ń help wọn ṣe àwọn kankan nínú ilé ṣáá ṣùgbọ́n bíi taking care of the house. ọmọ ọ̀dọ̀ ni ẹ. no no no kì í ṣe ọmọ ọ̀dọ̀ àmì ìṣe ọmọ ọ̀dọ̀ náà ọmọ kan máa ń help wọn ṣá. bí kò fọṣọ kó dáná kó tún lè ṣe ọmọ ọ̀dọ̀ náà sì ní ẹ gbọ́láhùn. no kì í ṣe ọmọ ọ̀dọ̀ sẹ́. ah yorùbá kan la ń sọ lẹ́nu àní ọmọ ọ̀dọ̀ sì ní mi ì ọmọ ọ̀dọ̀ i'm graduate mo kàn ń ṣe léyìí ìgbà tí màá ríṣẹ́ mi tó bẹ́tà ni kí lẹ́yìn ṣe pé mò ń ṣe house ẹ̀ bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan kéékèèké ni mo kàn ń ṣe. ok a máa sọ yẹn létà wọ́n já tètè lọ dáná torí ọ̀gá ẹ̀dẹ́ mi ń wò wọ́n rọra tèmi mọ́ ẹ lára ni o bá ti jẹ gbájú ṣó dẹ̀ rí gbájú yẹn ó lè yí kó yí kàn mí. aṣáájà lọ ìgbájú tún máa yí kàn ẹ́. rice ló tún ṣe ní kò sóhun tẹ́mi tó lè ṣe kọjá ráìsì ni ó lè ṣe èkó àtẹwà kó fòróró sí i sàtọ bẹ́ẹ̀ jáde lè ń pa mí gidi ni èmi ló mú irú ẹja fún irú ẹja. kí ló dé tó sí èrè ni o jókòó fún náà mo fẹ́ jẹ́ wá jókòó ti dákò ah. mo jẹ́ wá jókòó ti kí ló ní kí ló ní kí ni ah. tí ìbá ṣe torí ọmọ dáadáa ẹ̀ sájókòó. kò sí ọ̀nà oúnjẹ ni fìyọ sí náà ọmọ fìyọ sí ìgbà tá à ń ṣe mú fìyọ sí náà. ìyá ìwé ni mo lọ fi sí ìyá ìwé lọ fi sí ó máa ro òsì ayé yóò sì wó tó fi sílẹ̀ yìí sọ fún mi gàmbá yíjẹ díẹ̀ lóbi ìkéyìn tó pọ́n èmi máa jẹ yọ̀ ń tèmi lọ́ọ́lẹ́ bá buyọ̀ wá díẹ̀ jáde ó máa ro òsì èwo lòsì náà. Bala. Bala. Ah! Bala! See what this now. Bala! wọ́n ti lọ ìṣílẹ̀kùn bàlá bàlá which kind nonsense be this bàlá ẹ wọ́n ti lọ bàlá wò lélẹ̀ bàlá. bàlá. ẹ gbà mí ẹ gbà mí jọ̀ọ́ náà ẹ jọ̀ọ́ bala ó ye jọ̀ọ́ náà ọmọ ti lọ. ẹ̀yin yorùbá aláwọ̀ wa lè lé ibà yìí sí ibà bala ti ń sọ kí ni ti délé o. àtinúkẹ́ ti délé gbọ́láhàn ò rí léwọ̀. kí ló mì. ẹ tí bá sọ fún ẹ ò lè believe. ní pé. àlọ́gà mi mí mọ́ta. Ah, kí ni wọ́n sọ pé ṣẹlẹ̀. ṣé mo yẹ sìn ẹ lọ tí mo padà wọlé mi ò wọnú ilé mo ti tilẹ̀kùn mi ò lè wọlé mo ti pè mo ti pè látàárọ̀ mo ti. ṣé wọ́n ṣì ń bínú ni. Eh, ṣe kí ló kù tí mo fẹ́ ṣe lọ́sàn-án yẹn tí mi ò ṣe. ó ti lọ́ọ̀kì lẹ́kùn i been trying all the doors the back door the side door kò sí kankan tó wà open some windows are open his phone his phone is ringing somewhere in the house mo dẹ̀ ń pè mo ń pè mo ń pè ó kàn sọ pé kí n calm down ní sẹ́ mi òtútù mú mi náà ṣé ṣé mi ní jẹun ni ṣé mi ní ṣáwà ni doesn't make any sense pẹ̀lẹ́ it's okay sorry na o má bínú ṣú tí wọ́n ń mi. nonsense na don nonsense ni na bọ báwo ni báwo lọ̀gá ṣe máa ṣerú nǹkan báyìí na. ọ̀rọ̀ àwọn olówó mi kò gbà sùúrù you just have to be a little bit patient with him ìgbà tó kù kò lè tó gbà tó sì lò mọ́ náà. Eh? ìlànà ti gbọ́. you just have to endure okay. mo ti gbọ́ mo ti gbọ́ sórí láti kékeré mi wọ́n máa sọ pé mo lágídí gan ṣó máa bínú ti pọpsi àti mọpsi kò sí tó lè bẹ̀ mí ní gbogbo wọn máa pe ogun family pe ogun neighbors wọn máa bẹ̀ mí mi ò ní gbọ́ àfi tó bá tó bá wálẹ̀ nù tí ò bá ti rẹ̀ dí àti wálẹ̀ ọ̀ṣọ́ gbogbo mo ń bínú tó tó mú mi lálẹ́ bó ṣe rárá bá mi sọ̀rọ̀ yẹn ara mi dẹ̀ balẹ̀ òtútù yẹn gan mú mi mọ́. really no seriously ṣó mọ nǹkan mi ò lè pa mọ́ra mọ́ Tinúkẹ́ i'm crazy about you i'm in love with you forí látìgbà tí mo ti pàdé ẹ gbogbo brain mi gbogbo bó ṣe ń ṣe mí ìwọ ni tí bá yín jí báyìí tí mo tí bá fẹ́ lọ sùn báyìí tí mo tí bá ń jẹun bí kí n máa rí ẹnu nǹkan tí mo ń jẹ yẹn tí bá ń wẹ̀ wọ́n máa dàbí gbogbo olùwẹ̀ mi ìgbádùn ara mi mọ́. I'm in love with you I'm going mad ṣùgbọ́n torí ọlọ́run tó bá fẹ́ pa mí ìsìn kan sọ fún mi pé o no ṣàṣọ no má kú ni. ó kì í o Àtinúkẹ́ ti gbọ́ nǹkan tí gbọ́lá ọ̀rọ̀ sọ bọ́ mi ti àwọn láti bóyá ṣe táyé bẹ́ẹ̀ ló ń ṣe kẹ́hìndé. ìrò àwọn méjèèjì ó fẹ́ dàbí pé ó jọra wọn. nǹkan kan ni àjọyọ̀ àwọn láti you everything about me is not you like. I'm thinking about you seriously. And I don't know. <sighs> When you say me to Like, I'm in love with you now. agbára ọ̀wọ́n kí n tó kúrò lọ́dọ̀ yìí ló ti ń ṣe mí bí kí mi àti. ẹ káṣá ti jọ sọ̀rọ̀ bọ̀ mo tẹ̀sí wípé tó bá ti sọ fún mi nísìnyí at least tí Mohammed ọba lọ bá mountain mountain tèmi ṣàmà wá bá gbọ́ láwọn tẹ̀ so èmi ló bá ti kọ́kọ́ jí lẹ́nu ọmọ lẹ́yìn bọ̀ nísìnyí tó ti wá sọ fún mi èmi àtinúkẹ́ náà mo tún wá sọ fún ẹni pé well I love you too and I will always be there for you if you too promise to always be there for me I don't know hello gbalawo hello there. No, no no no no I'm still here. stop the job. mo yọ understand àwọn nǹkan tó sọ yìí ti ti ṣe mí léṣe. Mm. ojú tí ò mú mi mọ́ ló mú mi sìn bí kí n rí ẹni báyìí. <laughs> you know what we we'll talk in the morning mi ì rí inú rò mọ́. <laughs> <laughs> wo ó tiẹ̀ ti rẹ̀ mí o lè bí pé látànà yẹn ọ̀gá ò ti jẹ́ kí n wọlé. bẹ́lẹ́ bébì mi báwo wà ní ṣó ti jẹun báyìí. Ah, mi jẹun o wọn ò fún mi dínà wọn ò jẹ́ kí n wọlé ìgbà tó tún máa ṣílẹ̀kùn láàárọ̀ ìtínú mi ti ń dùn nǹkan tó ń kó jáde ní tó wọ́n kàn kó sílẹ̀ breakfast mi ni bó ṣe wà yẹn. ok ṣebí breakfast ẹ ni mi náà mi ò tí jẹun so bóyá ká kúkú jọ jẹ breakfast yẹn papọ̀ ká tètè wo. kájọ jẹ. Mm. wo èmi tiẹ̀ ní bóyá kí wọ́n gba cv ẹ̀ kí n kó fáwọn ọ̀gá mi at least wọ́n lè bá mi rí ibi fix ẹ̀ sí nǹkan tèmi tẹ̀ wá fún nìyẹn mímẹ́ pé wọ́n sì jẹ́ kó wọlé ọṣẹ ńkọ́ kò sọ́ṣẹ ẹ. ibi ọṣẹ ta ibi ò mọ jàre. ẹ bóyá kó lọ bá àlàjì kan fún wa lọ́ṣẹ̀ kí ni náà ti bọ̀ kó tiẹ̀ kó ń là káyì kankan báyìí náà. owó jaja ni àkó àsọfọ wípé kó fọṣọ ọwọ́ àjòkó bí orojọ́ wèrè sọ ọlọ́pọlọ sára ọ ọlọ́pọlọ o jẹjẹkun ti gbàdúrà rẹ akásọfọ ọfọṣọ ọwọ́ àjòkó òṣòṣì. ẹ má bínú sá bọ aṣọ yìí náà sá kò sí ọṣẹ níbi bẹ sá. kò sọṣẹ ṣe bọ́sẹ̀ bá wà ọṣẹ ẹ ti fọ ọṣẹ dà omi dà kò sómi omi lẹ́yìn kọ́kọ́ kásọ sí ná orun àrùn òsì tí ọ̀hún ọba sọ fún ìwọ ọmọ yìí pé ọṣẹ lẹ́yìn fífọ aṣọ ni sọ̀wọ́ ọmọ ni. ẹ má bínú ṣáìbù wà ní ọ̀sẹ̀ yẹn wà kí n lọ gbé e wá sà. lọ gbọ́ sẹ́nu lẹ́yìn abáti wọ kitchen kó wo store ilẹ̀kùn store ẹ̀yìn rẹ̀ ló ti gbọ́sẹ̀. ok sir. ó dáa dé ah yéésù máa ń ṣe bí ẹ tí ò lákàyè ara báyìí náà. kò gbọ́dọ̀ má ṣiṣẹ́. gbọ́dọ̀ wọn rí bẹ́ẹ̀ kankan kí ni ẹ dé. wọ́n ti jẹ́ kí kíní ìlejò ẹ̀ṣọ́ ayé wọ́n ti jẹ́ kíní ìlejò náà. kò lè jù yóò máa bá tiẹ̀ lọ bílẹ̀ orí ẹ̀ yọ ọ̀rọ̀ ẹ̀ ni orí ẹ̀ orí ẹ̀ bàjẹ́ ni ẹ̀. yes sir ọ̀ṣẹ́ yẹn ni sir. ẹ gbẹgbẹgbẹ gbẹsẹ̀ kalẹ̀ kọ́kọ́ tètè fọ kíákíá o sì mọ̀ pé máa jẹun ọ̀hún kí máa jẹ ọjọ́ ti wago ohun tá a kó sọ ó rárun òsì tí kì bá ṣe eré ilé ìṣòro tó ti máa kọ́ bẹ́ẹ̀ ṣe ń fọ sọ ni. yes sir. bọ̀ bùn bọ̀ fún òfurufú ọ̀yá darí ọmọ yìí. mo mọ̀ ọ́n no no i know um, kí gas gas ga kitchen yẹn yes. kí ló ṣẹ̀ṣẹ̀ bá lò lánàá kí ló ṣẹ̀ṣẹ̀ bá lò lánàá. ó dà pé hose yẹn kàn tú díẹ̀ ó ní mo wá wọ́n ní kí n dé náà ní so ó ti ó ti ṣiṣẹ́ ló ń ṣiṣẹ́. ìjọta ò ń jákèjì. lórí change change náà gbogbo eh. eh, wa máa padà. àwọn wà lè rí owó fi ra nǹkan mọ́ ó sún mi o. owó change. mọ́mí ẹ ká sọ̀rọ̀. change ah, àgbọ̀lì. àfà mo wà pa mo yẹ sọ fún mi pé ẹ̀ ń bọ̀ mà. ṣé ṣẹ̀ṣẹ̀ tó mọ̀ wá wí fún ọ pé mò ń bọ̀ nínú ilé mi. ẹ má bínú wa. ní sáà mo wá bí ọwọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán ni àbẹ̀wò ibi tó ń wọ́n. ẹ bá mo ń ṣe bọ́kọ́ kitchen so mo kàn sáré ẹ̀wọ̀n. kí ló bàjẹ́ nínú ẹrù kitchen tó tó ń ṣe. mo ń yes mo ń dáná test àwọn kan bẹ́ẹ̀ ni tí wọ́n á tiẹ̀ tó wá fi tó tó nǹkan ṣe ní kìsìnì ah. níbo actually mo ọ mà ṣe sọ o gbígbà. kí ni tó dúró ẹ̀ tí ò ti yẹ kó. bala gbọ́lá kí lélẹ̀ aṣọ ẹ̀gbọ́n mi kọ́ yìí lára bàlá ni. Eh, ayan ti ń jẹ ni ayan ti ń jẹ ni a ò pé kò yẹ káyọ̀ mọ́ jẹ aṣọ mo fi ní kí wọ́n fò lẹ́kọ̀ọ́ kan kí n máa fi ara báyìí tí aáyán bá wá ń jẹ kí ni iṣẹ́ rẹ nínú ilé tí wò lè máa pa aáyán o tó bá jẹ́ pé kí wò ó kó sọ́rùn láyán òfin ní jẹ́. ẹ máa gbọ́ mọ̀mọ́ fà aáyán bí olóyìn wa panu aṣọ òkú ọ̀run bíyàn bá pa títí tó bá débi kan àwọn ìdun gbàjọba ẹ máa wọ̀ báyìí àti pé òkú kan mọ̀ ṣépè pé ẹ lo nǹkan mi láyé wọ́n mọ̀ ṣépè nítorí àwọn dúkìá àwọn èèyàn gbọ́dọ̀ máa lò ní kán bá wọn fi pè ránṣẹ́ sí aláyé bẹ́ẹ̀ ni. ah yóò bá sọ̀rọ̀ wọn pòwe wọn ní tẹrú bá pẹ́ lé yóò padà mọ báwọn bú alájọbí ńlọdẹlẹ hmm. yìí o ńgbà tó òun abọ́ ọbẹ̀ tó ká sọ sọ́rùn gbọ́wọ́ àdìbọ̀ ìbọ̀ yìí rẹ̀ wọ́n dáná oúnjẹ fún un èmi bá mi. Tinúkẹ́ ọmọ ah, mi bébì ah, báwo ni kí ló wá ṣe ń bì báyìí. tàlẹ́ yín náà wá wá ṣe sọ fún mi pé ń bọ̀ wá bì báyìí. o ò tí ì dá mi lóhùn gbọ́láwọn um, ni mo wá wá oní boyfriend mi òun dé ní ọmọọṣẹ́ orin house ẹ̀ bá. what ẹdúró ẹdúró bíi tiẹ̀ wá gbé ìbò bíi tọ́sọ̀ yìí kọ́ ó ní ìwọ ni dánadáná bàlá ìwọ ló tún dáná fún ìwọ ni kúkú tó tún dáná fún bàlá. ẹ ẹ màmá ọ̀fà màmá ọ̀fà gbogbo ohun tí ẹ̀ ń wé performing art ni o mm, performing art ni o theatre art ni o. performing art. ẹ ẹ jẹ́ àṣẹ rúru dáadáa o màmá gòdù sẹ́yìn lẹ́bí ni. gbọ́láhàn so mo gbẹ́ ẹ lẹ́yìn o wá ń fi eyín yẹn gé mi jẹ nígbà tí mo mú ẹ jáde lọ ṣáájò orí ọmọ tèmi ló wá ti lo ájò náà Gbọ́láhàn ṣé o mọ̀ pé ọmọ tèmi ni Tinúkẹ́. Gbọ́láhàn as in tell me something kí ló ń ṣẹlẹ̀ as in explain hold yourself. hold on sorry okay. this house is actually my father's house. Uh -huh. so technically it's my house and uh, Alhaji Bala ń ṣe Alhaji Bala kì í ṣe àwọn ló nílé he was my popsis house help so technically he is my house help mi mi mọ bí màá tún ṣe explain ó ti yé ẹ nàá. mi ò understand nǹkan tó ń sọ òun ń jẹ́ kó máa yé mi ní pé ìwọ ni biological son as in ẹni tó ní ilé alhaji or i don't know uncle alhaji i don't know bala òun ni main house help i mean houseman ẹni tó ń bẹ ń tọ́jú ilé bẹ́ẹ̀ ń ṣe everything boy no mi tẹ mọ́mí can you just say something to this as in story ti yín ṣì yàtọ̀ yẹn ṣì sọ̀rọ̀. yes ó yàtọ̀ <laughs> ó yàtọ̀ right <laughs> imagine this idiot Only spiritual problem gẹ́gẹ́ bí abiyamọ mo káàánú ẹ̀ mo ní kí n assist mo wá mú jáde lọ sọ́dọ̀ àwọn alájò wọ́n ṣe àjò oríṣiríṣi fún un ìgbà tó máa lọ àjò ọmọ tèmi ló ti wá lọ àjò yẹ́ẹ̀. Gbọ́láhàn yíu ìwọ parọ́ fún mi láì tì mí ó tún wá lo oògùn fún mi. ẹ dákun ẹ ní sùúrù màmá bòòdù. nọ́nọ́nọ́nọ́ dákúnjẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn. nọ́nọ́nọ́nọ́nọ́ tẹ́ bá padà mú lọ ilé olóògùn tó jẹ́ bí rẹ ni èèyàn bú ni ọ́ ayé mi tọ́tọ́tọ́ bá súnmọ́ mi tó o tún mọ̀ mi àtò retí kẹ́gbọ́n mi ó kú mi mo dára bọ́bọ̀ kankan láyé mi. gbogbo ìgbà ní gbogbo náà ṣe pàfọ́mì àti ní ìbò wo nù dákun ó sọ àmúmọ̀ kankan o. a sì ní ẹjọ́kọ̀ ẹ ní ẹjọ́kọ̀ ẹ dáhùn mo sì ń sọ fún yín gbogbo tẹ̀ ń wé pàfọ́mì àti ní pàfọ́mì àti ní ẹ̀fẹ̀ gbọ́ kò yé mi ńgbà tó ń ṣe pàfọ́mọ́ pàfọ́mọ́ kọ̀ọ̀rọ̀ òun ò yé mi ò ṣèdè tó yé mi. Eh? wọn ò fà á ní ni wọn dàgbà gbogbo ẹ̀ tí bó ti lóhùn orí ẹ̀ wo gbogbo ibi tí ẹ̀ gbọ́dọ̀ àwọn pàdé látijọ́ yìí ààrẹ gbé gidi nu wọn tí bẹ́ẹ̀ bàtà ní anikadọ́gbọ́n sí kémi ọmọ ṣe tí mo ṣe kó wọn sì di kúkú káfílẹ̀ mi tó jẹ́ obìnrin òdodo tí ó tò tí ó sì fẹ́ gbogbo àti ń pàdé lọ ní olóògbé kan náà gbogbo owó ní ẹnìyàn owó ní bí ẹ̀yà owó kí ló dé ìdí ẹnu láfi dọ́gbọ́n ṣe báyìí Ah. àmọ́ ìwọ náà sọ ọba tiẹ̀ sì ṣàlàyé fún mi ọba ṣàlàyé fún mi ní faraya bí mo ṣe faraya. àbúgbẹ́ náà kálọ́ máa sọ fún yín obìnrin lẹ́yìn baálé ilé ara mi lèmi náà wọ́n sàlẹ̀ kí n lè nípa kan tí mo kó. ìdí ẹ̀ nù. ó ti wá dáa bó ṣe ṣe inú mi dùn torí bí ìbá ṣe wọ́n sẹ́mi ó lè ṣe gbogbo ohun tó ṣe yìí nílé ṣe nǹkó sì mọ bàjẹ́ sí i eh, àmọ́ mo dúpẹ́ fọlọ́ eh, mo dúpẹ́ bó ṣe bá ń ṣe ṣé mo dúpẹ́. Àbínúkẹ́ Àtinúkẹ́ ọmọ mi lóde bó ṣe ń bínú sí mi ni ṣé lórí ọ̀rọ̀ pọ̀ láhùn ìlú ẹ má fi ronú para ẹ ò ní bínú sí mi ni ẹ. Èmi kàn wò pé mo ti múra bí tán. Mo wá ní kí n bá prepare breakfast. Mo ti po hot tea, mo ti fry egg bó ṣe máa ń like. Mo dẹ̀ ti toast bread, gbogbo ẹ ló wà lórí dining. Jáde kó tí ẹ jẹun. Wọ́n call mi láti ọ́fíìsì ẹ. Wọ́n láwọn ti pè ẹ́, pè ó, pick call. Èmi ò dẹ̀ mọ̀ nǹkan tí máa sọ fún wọn kó try kó lọ sí ibi iṣẹ́ èmi múra èmi ń lọ ibi iṣẹ́ ni Àtinúkẹ́ má bínú sí mi ara ọmọ ló dẹ̀ tèmi náà yes. ara ọmọ ta yín ara ọmọ ta yín fún gbọ́lá òǹbọ̀ ara ọmọ ta yín fún obìnrin tó fẹ́ lò fún mọ̀mí ara ọmọ ta yín o nísìnyí ẹ ti ẹ ti fún Gbọ́láhàn lóògùn yìí náà ọmọ ti ta yín fún Gbọ́láhàn ọmọ yín gangan ni Gbọ́láhàn lò fún ẹ ẹ ti dúró bẹ́ẹ̀ ṣe wà enlightened tó tẹ̀wà educated ǹjẹ́ ó yẹ kó máa gbọ́ pé ẹ̀yin ni wọ́n bá nídìí pé à ń ṣáájú à ń ṣoògùn à ń ṣe kinní kan fún yàn nígbà tẹ̀ máa sọ nísìnyí láàárọ̀ ọmọ ti ta yín sọ ọmọ ti ta yín sìn. kí ló ń ṣe kí ló ṣẹlẹ̀. owó tinú ni mò ń pè é. sọ̀rọ̀ ọ̀rọ̀ tinú yìí gan ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì ò yé mi. ṣé tinú nìkan lobìnrin tó wà nílé ayé there's so many girls in this country that you can even deal with kí ló ń ṣe ẹ man. look look look you won't understand okay you just won't. Is it not for you to get the girl, get the company, and get the properties? Then everybody goes. I don't want the company anymore. It's not about the company. I don't want the company. See, if you don't dance, come and pay Tinubu ó gbé company báyìí tó ní i would not even think about it màá mú tinú straight i don't want the company anymore this guy has this guy has been with me all through Surely, we go ìgbà tèmi àti bàlá switch yẹn bàlá máa tó máa ní kí n fọ aṣọ tó máa ní kí n dáná tó máa ní kí n ṣoríṣiríṣi bàlá tó máa gbá ìtì mi ó máa pet mi this is a girl that, that, that, that did not even know i had anything One picking feeler, just like that look if you know you cannot help me don't say anything about this anymore mi ò fẹ́ company company ò I i would not see tó bá ti mọ̀ kó fẹ́ help me help tó bá ti mọ̀ kó dey help me feel it i don't want the company don't talk about this anymore. sọ̀rọ̀ tinú yìí ni àbí mi ah, ọ̀gá owó onídàá ti bínú tó yẹn wo jẹ́ ká sọ jẹ́ kí báyìí tí ì lọ ṣáà ní sọ̀rọ̀ jẹ́ ká sọ jẹ́ ká sọ dáadáa ṣùgbọ́n. chance láti explain o láti ègbé kọ́ mi mo ti ń bí ìyẹ̀fì ẹ̀ gbé kọ́ mi. ọ̀gá adé kúrò lẹ́nu ọ̀nà mọ́tò mo fẹ́ wọlé púpọ̀ àwọn tó wà ní building yìí wọ́n ti lọ́lé náà mi nìkan ló àbí mi ò ní lọ́lé mi. mi ò lóòní lọ́lé mi ò lóòní lọ́lé bó tiẹ̀ jẹ́ kí n sọ nǹkan tó ń ṣẹlẹ̀. ọ̀rọ̀ wo ló wà lẹ́nu aṣẹ́ gita yìí mo ní kó sọ fún mi kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ ó no problem ṣe bá pè. Ah, ẹ mo ìyá mama good mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé mo pè yín ẹ sì jẹ́ mi aṣọ yìí ọlọ́run ní fàyà mi jù báyìí náà lọ ṣùgbọ́n mo pè yín ẹ dá mi lóhùn ẹ ní tẹ́ láéláé ẹ rí kò sí nǹkan méjì tí mo fi pè yín lórí ọ̀rọ̀ Ọláàrin nígbà tí gbogbo nǹkan rí bó ti lóun ó rí mama good gbégbèsè kan wọ́n láti mú Gbọ́láhàn jáde kí gbogbo nǹkan fi lè rọgbọ àmọ́ Gbọ́láhàn wá fi ọ̀rọ̀ yìí tó mi létí ó ní ṣe kó wọn lọ́mọ náà ọlọ́ni èyí sọ pé ẹnu àgbàlagbà àrùn ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n bá fún Ọlọ́run mo bì ọmọ lò kí wọ́n gbé bọ̀ lé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. farabalẹ̀. ẹ ẹ dákun ẹ jẹ́ àṣẹ mi dábàá dé o ẹ jẹ́ àṣẹ sùúrù kan o àmọ́ gbọ́ láwọn gbọ́ ó sì ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n mú jáde gbogbo nǹkan tí wọ́n gbé fún un kò ló ò gbé wálé. ó káre bàbá yìí. ẹ jọ ṣé mo lè wo. jerry ó ní ó nù ẹrù nù àbí bí ẹrù padà Christmas yẹn ṣe gbé wánu ti ìlìkọ̀fọ́ kàrà still intact. ó wà intact o kọ́ńtàtì rẹ̀ sọnù rárá. kò wonderful. ṣé wàá gbọ́ ọ̀rọ̀ mi ṣùgbọ́n àṣẹyìn wá àṣẹyìn bọ̀ tá a bá fojú inú wò bọ́lá hàn wà ókè mọ́ tún náà sì wà ókè mi tó wà mo wá wò pé kí ni solution ọ̀rọ̀ yìí àfi kí n pe ẹ̀yin méjèèjì kí n nọ̀rọ̀ ẹ̀ bẹ̀ fún yẹn bí ẹ sì wá bá mi bẹ̀ mọ́ gold tí wọ́n bá a bá tinú sọ̀rọ̀ tí gbogbo nǹkan fi dá padà. sẹ́rí bó ìjókòó sẹ́rí bí kórí bábà àti ọba gẹrun yín ah. lọ́ọ̀fù ni ah. èmi náà sì máa pé sínú náà gbádùn mi tọ́ wà bí ọmọ wa yáyà sàtí ó sì ẹ̀rún fún náà ni. akọ̀jẹ́ gbádùn. ìfẹ́ ni so ẹ bá bẹ̀rù ní góòdì kí wọ́n bá a bá tinú sọ̀rọ̀ káàkiri ní ìjọba padà sẹ́fìnì yàtọ̀ prince. nǹkan àrí òkú ní bàjẹ́ n tí mò ń wí fún Bọ́lá àná nù pé ewé rẹ ti pẹ́ láàárọ̀ ọ̀sẹ̀ àti di nǹkan kan náà wọn ètí ìbí ọmọ yìí tó ti wà lọ́dọ̀ ẹ̀gbọ́n mi torí ẹ̀ náà mo fi ní kó o dúró sínú ilé ẹ̀kọ́ ọmọ lọ́ọ̀bì kankan tọrọkùnrin ló lè rọ́kùnrin gbámú torí ń bọ̀ bá mójútó ní ìsìn gbogbo tí ọba bàjẹ́ lọ́ba àrítúnṣe yìí nǹkan ní ìrì ọ̀wá ní bàjẹ́ èdè ń wí gọlọ kìí sọ ilé sí odò tí bá ti ń sọ tó tó ìwọ́n máa bójú lọ. ó ṣe ń bàbá mi ò ní dààmú o ṣé mo dúpẹ́ o tó wọ́n wá ní gbajúmọ̀ ẹ̀yin lọ̀rọ̀ kù sí lọ́ọ́ báyìí bẹ́ẹ̀ sì bá ní bọ́ọ̀mọ sọ̀rọ̀ tí ó ṣe gbọ́ èmi ọmọ bí gbàràn mi ẹlẹ́rù tiẹ̀ tí wà fi di kẹ́ní kí n tiẹ̀ mọ sọ fún ọ pé nínú ẹbí wa kò sẹ́ni tí ń ṣe wá kò sẹ́ni kankan tí ń ṣe nìkan kan. ayé gan bísí eh. àwọn bísí hmm. ah, àwọn tí wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n káàkiri ọlọ́run ò jẹ́ kí wọ́n dé dìpámẹ́ǹtì tí a ní ọlọ́run ní jẹ́ tọ̀sán tòru wọ́n ń wọ̀ kí n tiẹ̀ ni. o sì múra kankankankan jáde àwọn èèbó kan tí òwúlò kan ẹgbẹ́gbẹ́fẹ́ta gbẹ́gbẹ́tọ̀tọ̀tọ̀ fọ gbogbo ẹ̀pọ̀ ńjọ́ náà àfìgbà tó tó mọ́ ọmọ lẹ́yìn mi sọ́tán. in fact mi ò tiẹ̀ mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ mi ì mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gbọ́lá hàn jọ má bínú sí mi ìyá ọ̀fà hmm. ọ̀rẹ́ mi má bínú sí mi. Mm bàbá hmm, ẹ dáríjì mi. ẹ sẹ́mi kò lè dá alájọ́ ń bá jẹ́. ọjà fún yín ara bíi ọmọ náà ló ta mí báwo lọmọkùnrin ṣe lè dá báyìí kó máa encounter irú problem báyìí lèmi ṣe gbé gbèsè yẹn hmm. ọlọ́run máa tóbi lọ́ba o ah, kábíyèsí rẹ̀ well well Jerry tinú hmm. èmi mo bí nǹkan mi ọmọ mi ni tinú náà ò gbádùn ara ẹ̀ kò jẹun kò lọ bí iṣẹ́ inú yàrá ló ṣàti rẹ̀ mọ́ all day láti joy máa bá a sọ̀rọ̀ ó máa gbọ́ fọkànbalẹ̀ ìfẹ́ òtítọ́ láì wẹṣẹ́ láì fi jára sí i. Hmm. o hmm. ṣeun ọ̀rẹ́ mi ìfẹ́ òtítọ́ lórí ìfẹ́ òótọ́ gidi sámú orí bá agbọ́dì wọ́n kọ́ wá lọ́wọ́. àbá àbá sẹ́yìn. Àtinúkẹ́ <laughs> wo ilé àwọn gbọ́ láwọn òyìnbó ti ń bọ̀ ní ìsìn àṣé gbogbo ọṣẹ gbogbo àjò tí mo mú gbọ́ láwọn ọ̀nà ṣe ọṣẹ tí mo fi kó fi wẹ̀ gbogbo nǹkan tó ní kó ṣe àṣé kò fọwọ́ kàn you won't believe it bàlá confirm fún mi pé òun gangan ló ń discourage ẹ pé kò gbọdọ̀ lò honestly. mọ́mí how sure are you wípé kò lè lọ. Mm. àtinúkẹ́ believe ṣé bẹ́ẹ̀ mi mo bí ẹ ṣé bá mi ò mother. wo mo rí i pẹ̀lú ojú mi méjèèjì báyìí ni gbogbo ọṣẹ yẹn àti some other things gbogbo ẹ ló ṣì wà intact. but <laughs> mọ́mí ẹ ṣọ́ okay ṣé bẹ́ẹ̀ mi mo bí ẹ i won't deceive you. then kí ló wá dé tí mo ṣe ń feel like this as in mo jẹ́ àti gbọ́rọ̀ ẹ̀kọ́ ọkọ mọ́ mi i'm still thinking about bọ́lá. anyway owó ẹ náà láti béèrè. mi pé kí ni. àmọ́ ah, bóyá o ti jọ mọ́mì ẹ ni ẹ̀wọ̀n náà ti dọ́gbọ́n sí i ah. torí sori ìgbà tí mo délé gbọ́ láwọn mi ì dààmú ó ti dààmú kò jẹun bó ṣe ń ṣe exactly bó ṣe ń ṣe òun náà nìyẹn in fact love eléyìí tún ga o. mọ́mí bí akẹ́ jẹ́wọ́ orí tẹ́tí ń ṣe àwọn ájú yín kiri bóyá ìbẹ̀lẹ̀ ti fi pọ̀ sáà náà lára tí. Uh, uh, uh, tinúkẹ́mi kò sí nǹkan tó jọ o <laughs> rárá àtọ́ mi ì ṣe nǹkan fún ọ. nǹkan tẹ́mi rò nìyẹn o. love tẹ̀lé fúnra yín is natural oh? and that is the good news I've got. Oh! I'm so happy <laughs> so happy.